وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أشكر كما يرى التجوال ونقول السلام عليكم ورحمة الله وبركاته ليس ìtẹ̀síwájú àlàyé tá lórí mahabbatu nabi sallallahu alayhi wa sallam wa ta'zimi wa ta'zimu ìfẹ́ nabi sallallahu alayhi wa sallam wa ta'zimuhu àti gbígbọ́lábà nabi pípàtàkì ànábì sallallahu alayhi wa sallam nínú ẹ̀mí wa. abáwọ̀dún ni dàlá ìlú mahabbatu sallallahu alayhi wa sallam wọ́n máa tọ́ yìí wá. àwọn ìtọ́ka táàmù rí lára yẹn láàbù nàfẹ́ ni yóò lóòótọ́ fẹ́ràn nàbí sallallahu alaihi wasallam lóòótọ́ fẹ́ràn nàbí sallallahu alaihi wasallam orí rẹ̀ nínú ọkàn yẹn. so àwọn náà ti ta àgbàdo pẹ̀lú dàlá ìlú mahabadi. àti wá débi ẹlẹ́kẹ̀ẹ́ta nínú àwọn ìtọ́ka yìí lábẹ́ ẹlẹ́kẹta yìí òun náà ní tìrìkù ádàbí àrùn sallallahu alaihi wasallam òun náà ní ká máa lo ẹ̀kọ́ ká máa wọ ẹlẹ́kọ́ pẹ̀lú àdàbí sallallahu alaihi wasallam. ìmọ̀ wọ ẹlẹ́kọ́ pẹ̀lú àdàbí sallallahu alaihi wasallam yìí òun náà ló tún wá kó àwọn nǹkan bíi márùn-ún sínú ó nínú nǹkan márùn yìí a abisọ̀rọ̀ ní nínú kaba àrùn ló ti àgbọ bẹ́ẹ̀ àwọn náà ní asàláwò alẹ́ yìí ní màá wọ àrùn kama ní anabi sallallahu alaihi wasallam ní ìbámu pẹ̀lú tá anabi sallallahu alaihi wasallam tó lẹ́tọ̀ọ́ sí. ẹlẹ́ẹ̀kejì tá a ti sọ òun náà ní alẹ́sàrù ní bíkìrì yìí òun náà ní kí máa rántí anabi sallallahu alaihi wasallam ní ọ̀pọ̀lọpọ̀. ìdíwájú ẹ̀kẹta tá ti bẹ̀rẹ̀ lónìí òun náà ní àtàásùdó ẹ̀yìndà zikirihi sallallahu alayhi wa sallam òun náà nígbà tá a bá fẹ́ dá fún anabi sallallahu alayhi wa sallam ká máa wà ẹlẹ́kọ̀ọ́ pẹ̀lú orúkọ anabi sábà dákọ̀ rẹ̀ àìdákọ̀ rẹ̀ lásán àìdákọ̀ rẹ̀ lálàyé ti pé a fi àfi táìtù anabi fún un nítorí pé ọba àdìsọ́lá jẹ́ kó ló dá anabi sallallahu alaihi wasallam kò dákọ̀ anabi bíi kan náà kò hàn àbí kó dákọ̀ ìláyè tó fi yòókù tẹ́ tó fi rèé rẹ̀ nínú ẹ̀ lọ́sùn náà ló ta ara ní máa dá ní muhammadu nàbà ahadi ní ìrìnjà àdìsàn wàláàkì wàláàkì ọ̀tún ọ̀gbọ́n wọ́n bá sábà nàbí yìí wọ́n lànà bí ètò bàbá ẹni kankan ní yìí o òbí ẹni kankan ní tayọ àwọn tó bí nínú ara rẹ̀ walakin rasulallahi wa khataman nabiyyin àmọ́ àti tẹ̀lé rasulullah òjíṣẹ́ ni sábàbà lọ́wọ́ fún àgbọ̀dára wa khataman nabiyyin òun náà ti di ìgbẹ̀kùn àwọn òjíṣẹ́ òun náà ti gbẹ̀yìn àwọn ànábì ọlọ́run ẹ̀ tó wà tó wọn dákọ̀ lọ́wọ́ yìí ó fi òjíṣẹ́ fún nínú ọ̀rọ̀ tó sọ báyìí ibòmíì ó ní wàhálà muhammadun ilà rọ̀fúnrún kọ̀dọ̀kọ̀dọ̀ tó ń kọ́bùrì ní kọ́bùrì rúṣù. ó lànà bí òjì ẹ̀sẹ̀ ká o ju òjíṣẹ́ lọ kọ́dọ̀kọ̀dọ̀ tó ń kọ́bùrì rúṣù. ó yẹ káwọn òjíṣẹ́ kan ti wáyé síwájú ẹ̀. ànábi náà sọ mí kan ó ní inú àlùkò á àwọn tó kánú ọ̀dà ó ní kólífà fún tóbi dà á nínú rúṣù. ẹ ànábi sọ wọn pé ìgbésẹ̀ dídí àná òjíṣẹ́ yàrá ìgbésẹ̀ nílò àkọ́kọ́ nínú àwùjọ tó kọ́kọ́ wáyé ẹ bá ti sọ tèmi ti wá fẹ́ yàtọ̀ tẹ́ wá gbógun tèmi tó wá tó báyìí tó ayé alukur'an mi nínú alukur'an ẹ̀rí tó fi eléyìí ti bàtà lọ́sùn hàn wọ́n ta lọ́sùn àgbọ̀ rẹ̀ ó fi ìṣiṣẹ́ tì í lọ́wọ́sọ̀rọ̀ wọn mú sóra mi nípa alukur'an wọ́n fàtì ó ní muhammadu rasulullah walladhina ma'ahu àtijọ́ alẹ́sìnkàn nígbà tó dákọ̀ rẹ̀ tán ó fi ọ̀tún mi sí òun náà ló ti gbajúmọ̀ lọ́dọ̀ àmì ànábì wa Muhammad tòlélẹ yìí nínú àwọn ọ̀nà tí yẹn máa gbà tí yẹn máa fi lu ẹ̀kọ́ pẹ̀lú àtẹ̀sí ọ̀làwà àlẹ́ ọ̀sọ́lá mi. Allah subhanahu wa ta'ala ó dájú akọ ọ̀nà wo ni sábàbẹ́sẹ̀ ànábì kó láti máa fi àlẹ́ ọ̀sọ́lá wa àlẹ́ ọ̀sọ́lá mi. nínú sọ́lọ́tò náà ayé àti Allah subhanahu wa ta'ala láti dàlú dùhà àbọ̀sùn ìbẹ̀yìnàkùn kádùhà ìbáàdìkùn. ba'da Allah subhanahu wa ta'ala ní ìpèjẹ́ máa fi ànábì ẹ má sọ ọdún lẹ́yìn tètè ra yín dá yàrá yín ẹ̀yẹ́ ní pé ẹni máa fi ra yín ló kọ́ kẹ́ rẹ̀ máa fi ra yín ẹ má fi àpálẹ́ sí i àmọ́ bẹ́ẹ̀ bá fi fi ra yín dá yàrá yín ẹ má sọ a sì máa nígbà dá kí ẹ máa pariwo Muhammad ẹ àwọn mímu tó máa pariwo Muhammad ló gbà wọn nígbà Muhammad ó kọ èyí ti ṣe Muhammad gan Muhammad tí ẹ máa ti ṣe Muhammad èyí ti tó kọjá nù dáàlì ló parí rẹ ó gbọdọ̀ jẹ́ kí ni Muhammad ẹlẹ́kẹ̀ẹ́rin nínú ọ̀rọ̀ tí a ti máa ń lo ládàbí pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam òun náà ni al-adab fi nafsihi sallallahu alaihi wasallam wa kadha 'inda qabrihi ẹ tó gbọdọ̀ máa lo ládàbí tẹ́ ẹ bá dé mọ́sálásí ànábì sallallahu alayhi wa sallam wà kàdà inda qabrihi wọ́n àti ìyàbá dé ìkàrí ànábì tẹ́ ẹ fẹ́ sálámà sá ànábì àmọ́ sálámà sá ànábì tẹ́ ẹ bá kọjá ìkàrí ànábì ẹ sálámà sí Abubakar ẹ sálámà sí Umar àyè sọ̀rọ̀ nǹkan níbi sàárè táwa di sàárè ànábì káwọn sọ̀rọ̀ pé tọ́ ọlọ́run fún sàṣìkọ́ ó sálámà sí Abubakar wà Umar ó sì máa kọjá lọ. sọ eléyìí inú àdáda lẹ̀ ni káwá tọ́wọ́ ní tààrí àmọ́ wa kọ̀rọ̀ nǹkan àmọ́ bẹ̀lẹ̀ ọ̀bẹ. eléyìí ojú ọ̀nà kan ni tí máa gbé yẹn lọ síbi kiri bílẹ̀ ṣíẹ̀. pé téèyàn bá ń tọrọ àbí àbí tààrí tó bá yá tó bá padà yá yóò padà sìn lọ́dọ́ bíi pé èèyàn kò á ń tọrọ àdúrà bẹ́ẹ̀ mọ́ èèyàn máa fẹ́ ló wà ní tààrí tọrọ àdúrà pé ọlọ́run wọlé àràbá tó wà nù tààrí nǹkan tó bá padà wáyá ìdáná tó wọlé èyòkú tó wá ní ti tọrọ mọ́ ẹ̀dùn àmọ́ tọrọ nǹkan pé tọ̀ bàbá yìí ṣe ìjọba ìṣe irú ìṣẹ̀lẹ̀ káàkiri ayé lónìí ó jẹ́ pé tẹ bá débi àwọn sàárè míì wọ́n sì máa tàwa fún bẹ́ẹ̀ nígbà tí wọ́n ń tàwa fún ilé ọlọ́run wọ́n máa tọrọ nǹkan bẹ́ẹ̀ nígbà tí wọ́n ń tọrọ nǹkan ilé ọlọ́run irú àwọn sàárè báyìí náà ní bẹ́lẹ̀ yìí náà ń bẹ káàkiri ó jẹ́ pé àwọn èèyàn máa wá látòlú kan yá abẹ́ tọrọ àdúrà níbi sàárè yìí pẹ̀lú pé àdúrà táwọn bá tọrọ ń bẹ yóò wọlé kóró ni ọlọ́run gbà ní. tó eléyìí ti inú àdáda alẹ́ ni inú àwọn bẹ̀rí àgbàrá ìhó ilẹ̀ ṣe inú àwọn nǹkan tí wọ́n pè wọ́n ní ẹbọ ni. torí pé bẹ́ẹ̀ bá ti pè nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ẹ̀ ìyẹn ti sẹ́kìnì ìyẹn ti kó sínú pé ìyẹn pa nǹkan míì papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala nìyẹn. tó a máa lo yóò farabalẹ̀ gbogbo mọ́sálásí náà yẹn ti máa farabalẹ̀ àmì yóò tún wá lékele kan nínú mọ́sálásí ànábi sallallahu alayhi wa sallam inú ẹ̀ ọ̀nà ni tẹ́rìkù láàbùtì wọ̀rọ̀ bá ìsọ̀wù agbọ̀dọ̀ tẹ́rìkù láàbùtì ká fi ìsọkúsọ ọ̀rọ̀ tí ó da agbọ̀dọ̀ bá sọ̀rọ̀ tí ó da nínú mọ́sálásí ànábi wọ̀rọ̀ bá ìsọ̀wù agbọ̀dọ̀ àwọn nǹkan mi wá wà tó jẹ́ pé nǹkan àdádálẹ̀ náà ni nínú ẹ̀sìn pé pé ànábì ò mà sí bóyá bíi kẹ́lẹ́ mi ò fẹ́ lómi mẹ́ta àlẹ́ sẹ́ni pé ó àwọn fa nǹkan báyìí wọn forúkọ báyìí ó kọ àjẹnú ó kọ ọ̀rọ̀ ányà ẹlòmí tó wá láyà láyà yóò àwọn mọ́sálásí ànábì náà ti kó lọ lè fà mọ́sálásí ọ̀kẹ́ yóò bọ̀ fún kí wọ́n ti ti jáde àdálẹ̀ tó dé lórí gbé lọ láwọn ọdún kan já àwọn Nàìjíríà bíi ìjẹ́ pé wọ́n mú wọn wọ́n wá lọ lè fún mọ́sálásí wọ́n á lọ bọ́ sí iwájú àyè tàbí wọ́n á lọ níta mẹ́ta níbẹ̀. tó alẹ́ kò mọ̀ pé tó sùn pé kò ń lọ níta mẹ́ tó fẹ́ fi àjẹ wọn ọyọ kó bẹ́ẹ̀ yìí bá ẹ̀jẹ̀ mọ́ àṣẹ yìí tẹ̀bí á ní lọ nípa ní ní mọ́sáàsì ànẹ́bí nígbà táwọn sọ́jà dé ọ̀rá yìí àwọn ọlọ́pàá lọ lágbára dé ọ̀rá yìí wọ́n kà yí pé à èwo lọ́wọ́ yìí ọ̀pọ̀ láyà ẹ̀ ní mọ́sáàsì ànẹ́bí wọ́n ti gbé gírígánù wọ́n ti pé wọ́n gbé báyìí ó di ẹ̀wọ̀n tíyẹ̀tì wọ́n lọ lè fi máa wọ̀nyí làwọn tó wá gbé ìyá rẹ̀ wọ́n wá ń pè àwọn tó ń jẹ́ ọmọ nàìjíríà náà káàkiri bí wọ́n ní ìdúrà àwọn ìgbàlẹ̀ mo fún kọ́kọ́ àwọn ènìyàn láti rí àbá yẹn nígbà tó ń wá àbá náà wá sáwọ́ gbígbà wọn ni wọ́n wá pè wọn àbá kan náà àbá kan lẹ̀ yìí wá pè wọn pé à ah, ọmọ lágbájá wọ́n mú ní kíní o à ah, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ní máa rí fún ìdáwà bíbí àgbàlẹ́ kọjá ìjẹ́ bẹ́ẹ̀ náà ní máa lọ sí ìgbà fún fún yàn pé ń fa nákàlí mọ́sájà ànábì ṣe à ojú kí ni wọ́n máa bí wèé gíga tó àfáàní yóò lọ tó yìí ládàá bí pẹ̀lú mọ́sájà ànábì sọ̀rọ̀ láwà lọ sọ̀lá òun náà ní kéwọn tó yóò pé wọn mọ́sájà ànábì sọ̀rọ̀ láwà sọ̀lá ولذا أنكر عمر بن رضي الله عنه على من رفع صوته فيه. أنتوا ليه؟ هنا ذكر في عمر بن الخطاب radiyallahu anhu ó fi tako ó fi kọ̀ fún àwọn tó bá ti kí ni àwọn tó bá ń gbóhùn sókè nínú mọ́sáàsì àtẹ́lẹ́ sallallahu alaihi wasallam tí wọ́n pariwo sọ̀rọ̀. inú hadith wa nínú sahih al-bukhari an sa'id ibn yazid qala hadith sa'id ibn yazid ó ní kuntu qa'iman fil masjid ó ní mo dúró nínú mọ́sáàsì jọ́kàn wọ́n láti olúgbàlérò mọ́sáàsì àtẹ́lẹ́ sallallahu alaihi wasallam ní ìlú madina ó ní pàṣẹ ní ìrọ́jò lónìí ó ní bí ọdún tẹ́tí tẹ́tí ní ìfún lè di òkú kékeré ó ti tẹ̀ mọ́ òun nínú mọ́tàdà nẹ́bí wàlá bọ́ọ̀lù tó ó ní gbogbo àti owó báyìí dé fàyídà ọmọ ìgbòho kàtó àwọn ọjọ́ ọlọ́wọ́ àní wọ́n ti rí mọ́ òun wọ́n ti rí nínú mọ́tàdà nẹ́bí ó ní gbogbo àti ní mọ́ báyìí bàbá ẹ̀ àbẹ̀ fàtìní ìhàbẹ̀ yìí olówó akọ òkú sọ àwọn méjì tó ń gbọ́dọ̀ pariwo tó ń gbọ́dọ̀ tó sókè ọ̀yá lọ́dún wọn wá fún mi ó ní kọ̀jí tùwú ó ní mo tó fóun tètè wá bá ọmọ ìlú lọ́kàtọ́ ẹ́ ó ní kọ̀jí tùwú bí jùmọ̀ ó bá lọ kọ́ àwọn méjèèjì dé kọ́ ọmọ ìlú lọ́kọ́ dé káwọn ọmọ ìlú wa ní mọ̀lẹ́ àǹtí máa ń ta ní kílẹ̀ jẹ́ yóò kílẹ̀ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ kò yín láyà kílẹ̀ láyà yóò fẹ́ láyà mọ̀lẹ́ àǹtí máa ń mọ̀lẹ́ wọ́n ní ahli Taif àti Taif láti wá àwọn ìsàlá lè yí àwọn Umaru wa sọ pé law kuntuma min ahli al-balad wọ́n yẹ fara Madina ní yìí wọ́n yẹ fẹ́ bá ń gbé Madina yìí la awja'tukuma ìbá nà ìbá dọ́gbẹ́ sí la ìbá ní kò sẹ́yìn ọ̀rẹ́ tó dọ́gbẹ́ sí la tẹ̀fàáyí aswatakum fi masjid rasulillahi sallallahu alaihi wasallam ẹ̀ wá kó sókè ẹ̀ wá pariwo ní mọ́sáàsì àlẹ́ wasallam ẹ̀wù bá ládàbí mi báwọn tàbí mi máa ń lo ẹ̀kọ́ pẹ̀lú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam àwọn kan tí onímọ̀ ta wọn wá lọ pé fídíò kan tí eré wá ta fi dé ju pé a ah, mọ́lídé ànábì ní lónìí ah, <laughs> <laughs> ní Madina ìbí náà ti ti mọ́lídé ànábì ní àwọn máa ń wọ́n pariwo pé a Madina ti mọ́ ní Madina làdọ́tì kan sallallahu alaihi wasallam ọ̀sẹ̀ tó gbà wọn láyé bẹ́ẹ̀ tó gbà dáadáa lẹ́yìn tòmọlẹ́ tó jẹba láti ìlú kàmí nílò àwọn ìlú tí àdádálẹ̀ tó ti tó ti láti ti rẹ́sẹ̀ ti múlẹ̀ bẹ́ẹ̀ tó àwọn yẹn máa kọ́ mọ́sáàsì ní ti ti kọ́ra àwọn ikọ́ mọ́sáàsì tó jẹba láti ní àmọ́ ní mọ́sáàsì náà ti náà à kò sí tó jọ bẹ́ẹ̀ o òwò ló léyìn náà ní ti à ẹ̀sẹ̀ jẹ́rẹ́ ní fáwọn yẹn wọn fi mara wọn tó eléyìí wà ní ìfọyín wọn máa rí. ẹlẹ́ẹ̀karùn-ún iná nàṣẹ́ àmọ́ mi ló ládàá sí pẹ̀lú àtẹ́sí òun náà ni hurmatu baladihi al-madinati al-munawwara òun náà ni kéèyàn máa ń sàpálẹ ìlú ànábì sallallahu alaihi wasallam al-madinati an-nabawiyya ìlú madina ìlú ànábì sallallahu alaihi wasallam fa innaha mahajiruhu nítorí pé ìlú tá a sọ yìí ìlú tá a nàbí ti jíra lọ ní o wàdà àrùn nusratihi ìlú tá a nàbí ti rárá ṣe lórí àwọn kékeré ni wà bàdàdú àrùsọ̀rì kọ́dà ìlú àwọn tí wọ́n rà níbi lọ́wọ́ mi lórí ẹ̀sìn wà má hàlù ìkọ́ ọmọ títí yìí àyè yìí là níbi ti gẹ́tì tó bẹ̀rẹ̀ níbi ti láyé ti gẹ́tì tó wọn ò yóò gbádùn maka wọn kó wàhálà bá lórí Islam ìlú tó bá gẹ́tì tó yìí agbọ́dọ̀ máa sàpálẹ̀ ìlú yìí wà má nípa nìwò kọ́dà ìlú yìí àwọn tí à وفيها مسجده غير المساجد بعد المسجد الحرام. إذا كان صلى الله ibẹ̀ náà ni mọ́sálásí ànábì wà tó jẹ́ pé mọ́sálásí ànábì tá à ń sọ yìí òun ló lọ́lá jù ní nọ́mbà tù gbogbo mọ́sálásí àgbáyé lẹ́yìn ní alimọ́sílì àrọ́ nílùú àmọ́ká mọ́sálásí ànábì tó sọ̀rọ̀ ní Madina mọ́sálásí eléyìí tá a sọ yìí àti mọ́sálásí bẹ́ẹ̀tì mọ́sálásí tó wà ní Jerusalem mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta òun ìgbàláyè wà fún mùsùlùmí ó wá ti gbàdàgbà ó di ẹrù ó wá ní ah, àbẹ̀lẹ̀ tí ó wà á ní ìlàkà pé tó bá ṣàdúrà yìí àbí tó bá bẹ lọ́hùn bẹ́ẹ̀ àbí tó bá kírun bẹ́ẹ̀ ládàá yóò tètè ní yóò pọ̀ ju mọ́tíláṣí mi lọ kò sí mọ́tíláṣí mi máa yé lẹ́yìn mọ́tíláṣí mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ bá ti jimá ní mọ́tíláṣí òkú kan tó wá tó jimá níbi kan tó jẹ́ central mosque bákan kan náà ni gbogbo mọ́tíláṣí kò jù kan ìkan kan náà ni gbogbo ẹ̀ àyàfi àti mọ́sáàtì mẹ́tìlì àwọn mẹ́ta àti mẹ́tìlì àkùsọ mẹ́tìlì àkùsọ ní ní Jerusalem ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí làmẹ́tì lẹ́yìn ẹni ti gbádà kan kéèyàn wá lè lọ àyíká ní sílẹ̀ bẹ́ẹ̀ lọ sàdúrà ń bẹ́ àdáda lẹ̀ ní ọwọ́ akẹ́rù máa ń ní òkè kan pé àdúrà máa ń gbà ń bẹ́ mọ́sáàtì ti kan àdúrà máa ń gbà ń bẹ́ tó bá yàtọ̀ sáà mọ́sáàtì mẹ́tẹ̀ẹ̀ta yìí bíbí àní àdáda lẹ̀ ní tó kéèyàn má ba àwọn kó sínú ìlú àdáda lẹ̀ báyìí afáwání wàlúmọ̀kútù ní tààzìmù nàbí nàbí wọ́n tààzìmù àrọ̀mọ̀há wọ́n ní tá a gbàlérò pẹ̀lú pé ká máa gbé ìlú tóbi òun náà gbé kíni òun náà ní tààzìmù àrọ̀mọ̀há òun náà subhanahu wa ta'ala ti sára àdúì pé àgọ̀rọ̀ taburú àgọ̀rọ̀ tó ti dá bẹ́ẹ̀ láti fi ní ká máa wa hadha amru wajibun fi haqqi sakana biha eléyìí tún láti ṣiṣẹ́ tó bá gbé màdínà ẹ̀wà mọ́mọ́lì sanju madina ìlú anabi sọ̀gbà wà lọ́sọ̀lám wọ́n mọ pàtàkì ìlú anabi sọ̀gbà wà lọ́sọ̀lám tó fi mọ́mọ́lì ti bá débi pé mọ́mọ́lì ti bá bá táwọn ará madina ń tẹ̀ òun náà ni wọ́n pè ní amadu ahadi madina mọ́mọ́lì ti sọ̀gbà tí o bá tún mẹ́sì ní àwọn èèyàn ní madina ní madina ètò ìgbésí ní ìlú ìlú anabi sọ̀gbà wà lọ́sọ̀lám ń tẹnu àwọn ìdí mọ́mọ́lì ti gbé kalẹ̀ àwùjá kàlà fi hà ẹni tí ń gbé bẹ́ẹ̀ ni àbó tí ẹ̀wọ́ mọ̀mídà ni ìdìbò ń gbé bẹ́ẹ̀ máa ma yẹ kíbo aláṣà ti ní ha ní mọ̀rọ̀ àti hakiri ìjà wọ̀rọ̀ ọ̀hún tó sàá ti ti ha. wọ́n lọ àwọn tí wọ́n ń gbé mọ́ àwọn wá já wọn aráàlú náà ẹ àwọn náà gbọdọ̀ máa ń gbé ní àwọn náà gbọdọ̀ ní ládàá bíṣọ̀ ìlú yẹn àwọn tó bá wọ ojú bí ọdún bá wọn lálejò wọn máa ń nira mú wọn lọ ànábì ànábì ànábì sànábì máa ń nira mú yẹn láti àwọn èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti àwọn wọn tó bá fi ìdánwò kálá ti ṣe fún wa tó eléyìí nínú ẹ̀kọ́ pẹ̀lú pé kíni èèyàn lo ẹ̀kọ́ pẹ̀lú ìlú ànábì yìí wàdáàrí kálí máa láha nílẹ̀ nàìjíríà tó ẹ̀ka kí á lè ṣe ìyá lọ́wọ́ àti wàhíì àwọn tó lè yí eléyìí tó fà òun náà ni pé àyè yóò ó ní ipò ńláńlá ó ní àyè tó ga lọ́dọ̀ àwọn subhanahu wa ta'ala lọ́dọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó lábàrá bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ní àyè tó ga lọ́dọ̀ àwọn àmì ìwé kò sí bá a bá fi sọ̀rọ̀ ìsìtáwà yọ̀ ìlànà mi ti ìgbéra lọ rẹ̀dà akadumi ala amadu sọ́ọ̀rì ó ti wá di tó kàní tó jẹ́ ìkàní bá fún wa ó ti túlá sí wa pé tẹ̀yìn bá wà ní màdínà yìí tẹ̀ dáadáa oníkẹ́ ìjó pọ̀ tẹ̀yìn máa ṣe wọ̀tẹ̀záàdì fi hàn sẹ́yìn adó kòlò ha tẹ̀yìn bá tó wá ń sa aburú ìlú tá a sọ yìí tẹ̀záàdì ha aburú wọn tún lágbára fi ti kẹ́yìn tó fi mi lọ aburú tẹ̀yìn ṣe ìlú àdéhùn sọ̀rọ̀ bí ẹ máa ń sàbúrú mẹ́ẹ̀ ẹ̀ bí ẹ máa ń sàbúrú nàìjíríà yìí àwọn alọ́dún tó bá lọ sàbúrú màjínà ní màjínà ń burú ga lọ́dún kan nínú àwọn àwọn àwọn ẹlòmíì tó jẹ́ pé aburú aburú wọ̀ wọ́n lẹ́kù wọn ò wá máa bùkálà ìsàbúrú àwọn ìbá ti máa ń kọ̀wé ká wọ́n ní bájábá ń kíwé wọ́n ní máa ti kéde ní máa náà ní bájábá ló ń yàwé lọ́dún kan bẹ́ẹ̀ bí títa lọ́nà tẹ̀ ní bẹ́ẹ̀ títa lọ́nà tẹ̀ wọ́n ń pè ọkùnrin kan àfáàná ló fẹ́ rẹ̀ wọ́n ń pè ṣáàjì ní a máa ń pè ẹ́ wọ́n ń pè ní ṣáàjì tẹ́ ẹ bá rí irun irun ilé fún bàbá yìí tó arákùnrin yìí wọ́n ní ó ti lóun tẹ̀ ní fẹ́yàwó rárá pé òun tẹ̀ ní fẹ́yàwó ní. àwọn èèyàn wá pa ọ́n wọn olùkó wọn olùkó olùkó bá ó yà padà yá ó ti dàgbà díẹ̀ náà ó ti wà pé yà ó tó lè ní ọmọ kékeré kan lọ́wọ́ wọn ọmọ ẹ̀kọ́ tó tẹ̀lé bí náà nù. lọ́dún tí ń sọ yìí náà lọ ló obìnrin kan wà olóhùn ń nígbà tó wà láyé wípé àwọn owó níyàwó ìyá ọkọ rẹ̀ wá kú gbọ́ kó wá kú tó ti dá ó ní bùkátà tí òun ti kéde kó o ní ọkọ alóra yẹn kéèyàn máa múlẹ̀ ẹ̀ gba àwọn nǹkan ṣe tán ó náà nílò àwọn ìbámu tọ̀ nígbà tó kọ rẹ̀ wá kú ó wá ní ó wá lọ lè bá ẹni tó náà ṣe ra rẹ̀ láfa àwọn tó ní ṣáájú ó wá dọ́dọ̀ rẹ̀ òun múlẹ̀ pẹ̀lú ọkọ òun ní ìwó làwọn wá ṣe à ìmùlẹ̀ tó mú pẹ̀lú ọkọ rẹ̀ á rè ń pé tó bá wá lọ́kọ òfin kàkà tí ó sì àmọ́ ìmùlẹ̀ táwọn fẹ́ rè ṣé táwọn ó ṣe mọ́kà lọ sa iṣẹ́ mi àwọn ti lọ lọ ni àwọn làwọn ti rè rè ọmọ bá ẹ̀mí náà àbúrò àjẹrà rẹ̀ wọ́n ní àwọn rè kò yá ìwé jíjà náà lọ́wọ́ rẹ̀ parí sí nígbà wọn dé jíjà báyìí tí wọn tó ìwò báyìí dé wọn kàrà àwọn nǹkan ní ní wọn tó papọ̀ ní àròdé ìpàrọ̀ à wọn ti ní ẹwọ́ ilé ìṣẹ́fẹ́ kan wọn bá gbé ìṣẹ́fẹ́ kan àwọn tí wọn kó wọn lọ àwọn yálà ìṣẹ́fẹ́ wọn lọ́dún wọn ti wàhálà títí wọn nígbà tó dúdọ́ kẹta táwọn olórí wò láyìí náà aṣọ fún tó wọ̀ gan nígbà tó yẹ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala wọ́n fi ilẹ̀ sọ́wọ́ wọ́n fi ṣe ń wá sẹ́yìn ẹ̀wọ̀n ni wọ́n ti ṣe wọ̀nyí. a ọbẹ̀ kó ìkókò wọlé wa nínú ìlú wa wọ́n ti ti mẹ́wọ̀n ni wọ́n ti mẹ́wọ̀n obìnrin òun lọ sí ẹ̀jẹ̀ wọn ò sí ní òun ní kankan lọ́wọ́ tẹ̀ ó lọ. sòtí tí wọ́n fi parí múra wọn wọ́n ti mẹ́wọ̀n ni kọ́lá yìí padà gbọ́ ibi tí wọ́n padà yọ ọ̀rọ̀ tí wọ́n gbà. pé àwọn òkú bá ìgbà kó bàbá àwọn láàyè pé kí n wá lọ kí n wọn á fún ní àtìríkà báyìí wọn fẹ́ wọnú sàwùdí kan tó bá kó àwọn tíra kan lọ́wọ́ wọ́n yí bá àwọn tíra àwọn tíra náà gbọ́kọ̀ rẹ̀ ní wọ́n yà bí tíra sẹ́yìn tó tóbi lápẹ́jọ́ yìí sábà fi lè rí ìyẹn ní àpò tó dá ìpadà ní wọ́n á kó tíra sẹ́yìn tó tóbi pé àwọn tíra àwọn ìwà nù wọ́n á fi mú wọn nù wọn wọ́n dà padà sí rárá pé àwọn tẹ̀ tó tíra àwọn lọ́wọ́ yìí àwọn náà làwọn tí wọ́n já tíra gbọ́kọ̀ rẹ̀ lẹ̀ àwọn arákùnrin àwọn já jàdíjà kan pé èpè ìdí wọn rán bẹ́ẹ̀ nínú wọn èpè náà àwọn ọmọ ìlú wọn tó pé wọn lọ rúkọ pọ̀ mọ́ wọn wọn dá wọn lálẹ́ fáwọn sàwọ́jọ́ lórí àwọn bíi àwọn ayélujára sọ̀rọ̀ ní àwọn sàmìlánù àwùdá àwọn awọ́dún sọ̀rọ̀ ní gbogbo àwọn àwọn ọmọdé ọ̀rẹ́ yìí ara àwọn tó ti kẹ́kọ̀ọ́ nù tó jẹ́ pé wọ́n mọ̀ wá takò ìjọba ní sàwùdí ẹ̀dá kò sílẹ̀ yẹn fún fẹ́ ẹni tí èso ọmọ sàwùdí kẹ́ kátó wá sọ ẹ kátó máa sọ tó yọmọ rẹ ní ìgbádùn ìgbádùn tí wọn mú síbẹ̀síbẹ̀ náà àwọn wọ̀nyí lórí ti ń bẹ lára wọn ẹ̀jẹ̀ kátàkàkò lórí ti ń bẹ lára wọn náà àwọn wàá jẹ pé ìjọba ìfẹ́ àwọn ìfẹ́ àwọn fẹ́ káwọn mú àwọn fẹ́ káwọn máa dìbò pé níbo ẹ̀jẹ̀ bá wọn. wọ́n kó wọn ní orí ìbá àwọn ìjọba kó wọn jẹ́wọ̀n ní tó tọ̀ ẹ̀yìn kàdé ṣùgbọ́n àwọn ọ̀dọ́ báwọn nínú àpárí tó jẹ fún ìwà àti ìtọ́ba wa lọ́sọ̀ làm òun náà nìkan òun náà nìkan máa ti katakata ń bẹ ẹ tí yóò ti sọ ìwọ rẹ ìwọ ìlú náà. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹ́ fà nínú àwọn ọ̀nà tí ẹ̀ máa ń lo ládàbí pẹ̀lú ànábì sọ̀rọ̀ wa lọ́sọ̀ làm òun náà ní tàwùkí láwùjọ wa lónìí àwọn èèyàn yẹ jẹ hadith anabi sallallahu alayhi wa sallam sábàtì kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam ní dákun wá ju láyà mú wa àyà ni mú wa ìdìbò àbùkù tó pẹ̀lú hadith wọ́n láyà tó jẹ́ rí wọn ó ń sọ fún jọ́ka náà rẹ̀ pé bábí ayé bá wọn ó ní ẹ àdìsí bẹ́ẹ̀ alukur'an náà ló gbà lórí wo ni ọ̀rọ̀ ní wo ni lẹ́yìn kur'an lẹ́tọ́ wa fẹ́ sí àwọn wo tún jẹ ó bá tàkìtì rẹ̀ ó tàkìtì yìí ó nípa ayé bá a náà wo tún ni máa alukur'an àwọn yóò ti wo àwọn yóò wo ìwò àbá sọ̀rọ̀ tẹ́ ẹ máa dojú ọ̀rọ̀ ìlú tẹ́ ẹ jù máa hó. tó àdìsá náà sọ̀rọ̀ àwọn àdìsọ́lá ìyẹn máa ń pa ilé débi pé bẹ́ẹ̀ bá gbọ́ pé káwọn lọ́rọ̀ tó lọ́wọ́ sallallahu alaihi wasallam kí èyí farabalẹ̀ nígbà tá nàbí wàá wájú yìí ọ̀rọ̀ anábì náà bẹ̀rẹ̀ sọ fún ọ. àwọn náà ẹ̀ka bá fẹ́ràn dáadáa ní àfẹ́ràn dénúdénú àwọn ni á ah, lágbájá sọ báyìí pé àkọ́kọ́ ẹ̀ lẹ́yìn sọ. ẹ̀wọ̀ àwọn tí wọ́n máa ń ní àwọn ṣéwúṣéwú wọn ẹ̀ nínú àwọn tó kù ti ẹ̀ báláyé gan ẹlòmíín bẹ tó ní ní wọn bá dákọ ṣé wà wọn wọn ní ẹgbọdọ wà lẹ́yìn tó ní ẹlòmíín òní bá dákọ ṣé wà wọn ẹgbọdọ fọwọ́ mú èyí ni kí ni wọn bá jábọ ẹlòmíín òní bá dákọ ṣé wà wọn ẹgbọdọ sí ìlànà kí wọn lọ́dọ̀ tó ṣe tábà wá dákọ tábà wá bá sọ̀rọ̀ nípa àti sọ̀rọ̀ àwọn àlẹ́ òṣèlú àwa ń jẹ́ kí ara ó jẹ ìṣe bá kàn án àti ẹ̀yìn wọ́n ní wá ìyá sẹ́mi tó ń bí tọ́ ó bí màjèlìsì àbí wọ́n ti àbá gbogbo tó bá fẹ́ dákọ̀ sí wà wọn láàtọ̀ yìí bí màjèlìsì níjòkó kan ẹ wà lè jòkó ní wọn fẹ́ dákọ̀ yìí wọ́n ní wá ìyá sẹ́mi tó ń bí tọ́ sí tẹ̀bá fẹ́ gbọ́ tó dákọ̀ sí ewu yìí ní adé àkàntẹ́ gbogbo ìjọba àpapọ̀ wọ́n ní kó mú àlá àkùdàní fún ìjìlá àlá ẹgbẹ̀rún ti ní ẹ̀wà lẹ́yìn ìlú so ẹni tí wọ́n ti ń ta akọ́tọ́ nítorí ẹ̀sìn kò tá nàbí ẹ̀ kò tá àwọn tàbí àná so agbọ́dọ̀ mọ̀ agbọ́dọ̀ mọ̀ káma lo ládàbí pẹ̀lú hadith anabi sallallahu alayhi wa sallam wàtà àdúgbò ìjà sábà èyí sábà fẹ́ kó hadith anabi sallallahu alayhi wa sallam ká gbọ́ pẹ̀lú ẹ̀kọ́ ọ̀yà kàkàkàkà àdìsọ mẹ́ka àdìsọ mẹ́ka nánu àdìsọ anabi nìba subhanallah láì sọ̀rọ̀ ẹ̀ǹkàkà wàlúwàkọ́ ẹ̀ǹjà bìrọ̀ ọ̀sà tìbí kọ́lá sábà fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa hadith anabi tàbá bẹ kọ́ yẹn láti ànábì alùpàkọ́ ó farabalẹ̀ mi èyí ó fara lílẹ̀ nígbà tó bá kọ́ àdìsí ànábì sallallahu alaihi wasallam wa kana li salafi ummati wa ulamaiha umuman wal muhaddithin khususan منهج وصيل ورصيد سري وإسهام قوي في إجلال حديث النبي صلى الله عليه وسلم àwọn tí wọn ti ti lọ nínú àwọn sálàfù nínú wa nínú àwọn àfa àwọn àfa dáadáa àwọn onímímà àwọn oníhàbí lápapà jùlọ wọ́n ní àwọn ìlànà ọ̀nà tí wọ́n máa ń rìn nípa bí wọ́n ti máa ń lo ládàbí pẹ̀lú àdìsá nẹ́bì bí wọ́n ti máa ń bọ́lá fún àdìsá nẹ́bì bí wọ́n ti máa ń gbé àdìsá nẹ́bì tóbi wọ́tọ̀ òkè ìmọ̀jì ti hàbí wọ́n sì láwọn ọ̀nà tó máa ń gbà tó máa fi ń pààyè tó máa ti máa ń pọ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ hàbí wọn àmọ́ wọn aláìsá ti máa wọ́n ní ọ̀nà tó máa ń gbà pààyè ẹlé tẹ́mọ̀gá àyè yóò wọ́n kẹ́kọ̀ọ́ hàbí ti bẹ̀rẹ̀ àtòkù rẹ̀ wà dáadáa àwọn àpẹẹrẹ rẹ̀ pọ̀ nínú àpẹẹrẹ lẹ́yìn òun náà ni asaru kan asaru amru bin maimun an abdullahi bin mas'ud radiyallahu anhu ó ní amru bin maimun ó gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu ó ní bàkánà mimma qala. وما سمعته قط يقول قال رسول الله إلا مرة ó ní abdullahi bin masoud eh, mẹmún ni arabu ah, mẹmún olóhùn ọgbọ tí abdullahi bin masoud sọ pé qala rasulullah sallallahu alayhi wa sallam illa marra àkàkàtúntò òun gbọ́ ní sọ bẹ́ẹ̀ wàdàbọ̀tò ilé yìí wà qad halla izarahu wà ntafaqat awdajuhu. onígbà tó ń gbọ́ tó sọ báyìí nìyí alágbèzá àrùkù ìró rẹ̀ tó lọ́ mára báyìí ó sì tù nígbà tó sọ pé kọ́ọ̀lá rọ̀sùlù báyìí tó lọ́wọ́ rẹ̀ sọ̀lá àwọn ni wọ́n bá nẹ́bí òun náà ló pa àdúgbò pé látara wọn ti ká nẹ́bí tó òun náà ló pa àdúgbò pé Bilal Bilal ní àbí ọba bàtà nẹ́bí tó ń gbọ́dọ̀ fún pé òun fẹ́ẹ́ nìkan náà náà wọ́n tún pè wọ́n máa ń gbé sáànà ní kúkú wọn náà wọ́n nígbà tí nígbà yé kánú àwọn ìrántí àwọn akókò láàlì ìwọ ló pè wọn láti wọn ní òní pè wọn mọ́tẹ́ wọn ni ó pè wọn wọn nígbà tí Bilal gba síkà ń báyìí tó pè wọn báyìí dé ó darí làákà ìdúgbò àwọn òkàlà síkà yà mẹ́bí gbogbo wọn abẹ́rẹ́ sùn Bilal gbọ́n bẹ́ẹ̀ rí òkè dákẹ́ náà látara kí látara pé ó rántí gbà yà sọ̀rọ̀ wá fún alẹ́ ìwọ̀sálàm wọ́n ti amúlùkù mẹ̀mú ó nígbà tó ń gbọ́ sí abdullahi kan tó sọ pé kọ́ọ̀lá rasulullah wà sábàkàtà àwùdá ìlú ó ní gbogbo àwùdá ìgbàsẹ̀ ní àwùdá àwọn ìsan ọ̀rá yìí ó ní san ọ̀rọ̀ pé kíni ó sì bẹ̀rẹ̀ sí ìdè wà zọ̀rọ̀ wọ̀ kọ́t àìná ojú ẹ̀ sì bẹ̀rẹ̀ sí kíni ó bẹ̀rẹ̀ sí ìdámi ó bẹ̀rẹ̀ sí ìdámi nítorí kíni látara pé ó dàpọ̀ anabi sallallahu alaihi wasallam so eléyìí ìmọ̀ ìṣẹ̀lẹ̀ nínú àpẹẹrẹ òun náà ni afáfọfá pé wọ́n jẹ́ ẹ́ àná ìṣẹ́tì min al-a'imma annahum kanu la yuhaddithuna bi hadithi rasulillahi sallallahu alayhi wa sallam illa ala wujuh kọ́dà àtúnrà kọ́ lẹ̀ pé aláwọn sanu àwọn ẹni ìtúwájú nínú àwọn àìmá nínú àwọn táwọn náà gbà pé àwọn àfa àgbà ni wọn náà tó ti kọjá lọ pé n ò ní ká hadith anabi sallallahu alayhi wa sallam àfi fún lálùwàlá wọn méjì fún àwọn wà ní منهم قتادة من ونان قتادة بن دعامة لواء من ونان جعفر بن محمد من ونان مالك بن أنس إمام مالك يقول بعد ما قام إمام مالك إمام مالك أنا بلارا تابعني الأعمش بل قد صار ذلك مستحبا عندهم ولا أنا تبقى سنو إنه في نفسي ife mustahabu ni nta fẹ́ ni nínú ẹ̀sìn ife kéwòn tuntun ni kéwòn síwájú kí n tó ka ọ̀rọ̀ àná ìfọ̀lá wa lọ sẹ́lẹ̀ wà ká ìlú ìlà àfààbù kọ́lá wọn kó nira kí wọ́n ti fi kó máa lálọ́ àlá bí táwọn fáànà ọ̀rọ̀ àná ti dédé táwọn kọ́ra àná ti dédé bẹ́ẹ̀ káfẹ́ kàdí àná ìfọ̀lá wa lọ sẹ́lẹ̀ bí táwọn ti màtó yà lóṣù wọ́n kàrọ̀ náà lọ́dún àìsàn lò alábi ìdàrúyọ̀ lọ́dún náà قال در... قال درار بن مرة درار بن مرة أني كانوا يكرهون ولا وسلم وما قرر أن يحدثوا عن رسول الله صلى الله عليه وسلم إذا كان وقع حديث عن النبي صلى الله عليه وسلم وهم على غير وجود كما هو الله على مو يفهم الله على قال إسحاق إسحاق بن راهوي أني فرأيت الأعمش أني موريكا من عفاء صلاة الأعمش ó ní mo rí ìdá àrọ́dà àjọta àdàfà tó bá fẹ́ sọ àdúgbò fún anabi sallallahu alayhi wa sallam wa huwa ala ghayri ìlú kí wàá lálẹ́ àlá tayammam ló ti tayammam ló ti tayammam yóò ṣe àgbàlẹ́ bí pẹ̀lú sàgbó yóò yá ọ́ fáàsì dáadáa ẹ̀kọ́ gàdá wọ́n délẹ̀ báyìí kò sì mọ́wọ́ rẹ kò fi ra rẹ àbí páàpù rẹ kò sì ojú rẹ ó parí ìlú tayammam nítorí kí ni nítorí pé àdìsá náà sọ̀rọ̀ àwọn àdìsá làbùkù fẹ́ ká. nínú àpẹẹrẹ lẹ́yìn òun náà ni èyí tí wọ́n tún gbàgbà wá rẹ̀ nípa Imam Malik qala Abu Salama al-Khuzai Abu Salama al-Khuzai ó sọ báyìí pé kana Malikun kana Malik ibn Anas idha arada an yakhruja yuhaddith ó ní Imam Malik rahimahullah ó nígbà tó bá fẹ́ jáde láti lè máa ka àdìsí fáwọn èèyàn tàwátọ̀ àwùjọ àhú lè sọ̀lá yóò sàlù bẹ́ẹ̀ ni máa sàlù àgbà tí ẹ̀ bá fẹ́ kírun wàlábìsá àǹtàmì ti yá àbìyí yóò wá wọn tó bá dáa jù náà wá sọ rẹ̀ ìtẹ̀lẹ̀ àkótì rẹ̀ yóò wọ̀ wàlábìsá kọlànsówà yóò sì débìlà yóò débìlà sí wà má sàkọlẹ̀ ìyàtà wò yóò sì yarùbá rẹ̀ yóò tuntun rúbá wọ́n wá bèè lọ́wọ́ rẹ̀ pé àá èyí ṣe kí ẹ̀sùn ṣe irú eléyìí kí ló fà á tẹ̀lé ṣe bẹ́ẹ̀ ọ̀hún wá ṣe omi ní àdìsá nàbí sallallahu alaihi wasallam mọ́mọ́ àdìsí ni òun fi ń pa àdìsá nàbí lẹ́yìn wá ṣe omi ní àdìsá nàbí sallallahu alaihi wasallam. inú àwọn àpẹẹrẹ yìí inú àwọn àpẹẹrẹ yìí òun náà ní tí gbà wá nípa sàáyé ìṣòro قال ابن أبي الجناد ابن أبي الجناد قل كان سعيد بن المسيب وهو مريض يقول قل سعيد بن المسيب تاريخ ọ̀rọ̀ ẹjọ́ kan ó wà lórí ibùsùn ààrẹ tí ò lálàáfíà yaqul ó ní wọ́n sọ pé àfẹ̀ẹ́dùn ní ẹgbẹ́ mi dìde àfẹ̀ẹ́dùn ní ẹgbẹ́ mi jòkó fàyín ní òhàzìmú àti òhàzìmá hadith rasulillah sallallahu alayhi wa sallam wa ana murtaji' nítorí pé yóò tóbi lára mi ó lé fún mi gan ipe kí n wá máa ka hadith anabi sallallahu alayhi wa sallam lórí ìwúlẹ̀ yóò wà ní kátó tó ìdìbò ẹ̀wà wa náà ní sùn bí abáyọ̀ ká wọlé ní bá yẹn sọ̀rọ̀ ní nígbà tí wọ́n bá kó síra yẹn la ó bẹ̀ ti ìdìbò ee ó di ìdìbò láti kéde láti bá wọn sọ̀rọ̀ onímọ̀ sọ̀rọ̀ ìdìbò lẹ̀ lára kí ni lára kó o sàpọ́nlé yẹn náà owó wa ní àdìsá nàbì sallallahu alaihi yìí tún ara pèrè ó wà lórí ó sì tún pè pé àkà kò lè dájò kó ó ní àkà ẹ kí n pé yóò lè lára mi gan kí n máa ka àdìsá nàbì sallallahu alaihi wasallam kí wọ́n á kí n wá a tún rí ẹgbàá wa mi ìpè marra imam malik imam dari hijra mara ala abi hadim wa wal hadidu tajazabu imam malik kọjá ní ẹ eh, ní àyíká bí abu hadim ní nka hadith anabi sallallahu alayhi wa sallam ń sàlàyé hadith ń sọ̀rọ̀ nípa hadith anabi sallallahu alayhi wa sallam fáwọn yẹn tajazabu imam malik sọ kọjá mbẹ kéèyàn báyà kéèyàn máa ka hadith wa kọjá lọ sọfún ìmọ̀ wọlé ké kí ló dé òjò dúró fún bá hadith anabi sallallahu alayhi wa sallam ni wọ́n ń ta. فقال ماما الجواب قيل إني لم أجد موضعا أجلس فيه إن رأيت يجيبه فكرهت أن آخذ حديث رسول الله صلى الله عليه وسلم وأنا قائم وأقول يا إما وأتبع النبي وعا لأن لدوي ما هو مريد أقوم لا أقوم لا ما مريد في سوريا وبكني أسكو مه فكرهت كمان ومن يجي تبعي وجدت lórí lójú tọ́ta ẹgbẹ́ kí ni tọ́ta rẹ̀ pé báwọn ẹni ìwájú ni wọ́n ti máa ń ṣe àpọ́nlé àdìsá nẹ́bí sọ̀rọ̀ wá wà àlejì wọ́sàlám. irú eléyìí inú ẹ̀ náà ni Muhammad bin Sirin rahimahullah Muhammad bin Sirin nínú àwọn tàbí olóhùn náà wà wọ́n ní wàkánná yàtàhádàtú fọyẹ́dàhàk. Muhammad bin Sirin ti máa ń sọ̀rọ̀ ìmọ̀ rẹ̀ ní ìmọ̀ rẹ̀ ní dáadáa ìdíje nǹkan kéèké yẹn kájú tí máa fàájú òun ó ní fàyídà já alhadi tó bá ti wá tọrọ ká àdìgbà nàbí sọlá wà lóṣù sálám kàṣà ẹ bá ti sẹ́yìn òsì màgbà ẹ̀mí òní gbẹrù rẹ̀ má tó bá di pé ń bá sọ̀rọ̀ nípa anabi sọlá wà alayhi wa sallam. نعم قل وقال احمد بن سليمان القطان احمد بن سليمان القطان له سلف قل كان عبد الرحمن بن مهدي قل عبد الرحمن بن rahmanulah oníkàní láàyè tàhádà sí májèlìsì láàyè tàhádà sí májèlìsì yìí wàlà yóò fi fi kọlàmù ó ní àyè tí máa fún àlá ní àbí àwọn èèyàn tìmọ̀ lófin bẹ́ẹ̀ ẹnì kankan ò gbọdọ̀ sọ̀rọ̀ ẹnì kejì sọ̀rọ̀ ni wọ́n ń ka àbí ìdáná mi lọ́wọ́ ìwọ́n ló tó àwọn tuntun ni ìwọ́n ló tó àwọn sọ̀rọ̀ láíláí wàlà yóò fi kọlàmù fi kọlàmù kọ́dà wọ́n á ní sọ́ọ̀tì mi ẹgbẹ́ báwọn ọlọ́gbẹ́ dákun lámì báyọ̀ dákun nìkan ibi sọ́ọ̀tì àti àwọn ìṣọ̀kọ̀ àwọn ìṣọ̀lá abdulrahman abdullahi ìgbà wàlá yẹ̀dùsẹ́sì mọ́ àhàbí báwo ọ̀rẹ́ ń fi ẹ̀ma rẹ̀ ni wọ́n á mọ̀ sáyà tó máa rẹ̀ ni kí wọ́n ka àdìsá nàbí sọ̀rọ̀ àwọn àlejì wọ́sàlám ó ní wà ní kòkó kìtà àwòkú ìyá kọlám tó bá gbọ́dọ̀ tí wọ́n tí wọ́n gbọ́ sísọ̀rọ̀ àbí wọ́n gbọ́ kálámù ó ní kọ́ ọ̀há wọ̀lá ti sẹlẹ̀ alẹ́ yìí wọ̀dà kàlù yóò pariwo ẹ́ àbí làwọn ìlú òun káfẹ́ ẹ́ ti kọ́ba tààrí ìdùnnà wọlé lọ kò ká àdìsí mami yá ẹni yóò ẹ̀ ní ìgbà ṣe pé òun ká àdìsí àmẹ́rì sọ̀rọ̀ bá wà alẹ́ ìwọ̀sálàm ẹ̀ wá ní ẹ wá ẹ tó wá ń gbé kálámù ẹ tó wá ń sọ̀rọ̀ wàkàdà káàmù yẹ fàálù fún mi báyìí ibùdó mi báyìí fún mi àti máa ṣe mu wàkàdà mi àti àti náà ti hàdá wọn ní ẹni dídì ẹ tó wá bẹ̀rẹ̀ lè dùn àwọn táwọn òun náà wà pé ọkùnrin jùlọ àìlọ́ ìmọ̀tìsí yìí tẹ́ bá wà láyé ibi tẹ̀ tó ń ní sọ̀rọ̀ ní àdìs kà á náà ń fi ìsọ̀lá ẹ wà lóògbà tẹ̀ ń fi ọjọ́ àtẹwà lé ìjọ tó kẹ́kọ̀ọ́ nípa àdúgbò àná ìṣọ̀lá wa lọ́sọ́lám fàyìn àǹkàrọ̀ ní àmúlò ní ṣe àn ìǹtà àlá wọ̀dàkàlà tó wá bí tó wọ́n ti nǹkan kan tó tako táwọn kọ́ báyìí dé ìǹtà àlá ayé lábìtá nà àlẹ́ yìí yóò wọ bàtà rẹ̀ wọ̀dàkàlà tó ti wọlé lọ ẹ̀ parí rẹ̀ nù ọ̀kadà ọ̀rẹ́ yíyá tó ti bọ̀ yẹ tó ma lẹ ní bẹ kálámù tó wá ń bẹ kálámù lórí kọ ọmọ báyìí tàbá yà ọ wájú ojú yóò tún èyí ó ó wọlé ọjọ́ ọgbẹ wa láti lé kó o tún máa rẹ kó o tún kókó fún abalẹ kó o máa gbọ́ àdìgbà Nabi sallallahu alaihi naam ó ní ilé eléyìí ó náà amadu sálàmà amadu sálàmà ní àwọn sálàmù ni ó ní kúnnà ìdá Ayub nasma'u lábùtàn ó láwọn wà lọ́dọ̀ Ayub àwọn agbọ́ mayu asòkìyà ní inú àwọn fún hadith mi wọ́n làwọn àlọ́dọ̀ rẹ̀ táwọn gbọ́rọ̀ táwọn bá àti rẹ̀ lọ́dọ̀ rẹ̀ nasuma owó lákòókò ní àwọn agbọ́rọ̀ mi ọ̀kọ́rọ̀ bí wọ́n sì táwọn bá wá ọ̀kọ́lá ní hàdá ní hàdá lọ́kùn tó wọ́n tó ń gbọ́ yìí أما بلغهم أن رفع الصوت عند الحديث عن رسول الله صلى الله عليه وسلم فرفع الصوت عليه في حياته سبحان الله أيوة واتفقوا أما بلغهم ṣé kò dé gbígbọ́ wọn ni àbáwọn ò gbọ́ rí àdàrọ́fà fáwọn ìdàl àbíjà ànàbí sallallahu alaihi wasallam pé kéèyàn máa gbóhùn sókè kó máa pariwo nígbà tó máa ń sọ̀rọ̀ nípa àbíjà ànàbí sallallahu alaihi wasallam kàrọ́fà yìí fáwọn ní àlẹ́ yìí ní àyà kìí ìgbà tí yẹn gbóhùn sókè lórí ànàbí náà ìgbà tí yẹn pariwo lánàbí lórí náà ní nígbà tí ànàbí sallallahu alaihi wasallam wà láyé ó ní wọn bẹ́ẹ̀ so ọ̀nà táwọn sálà tí wọ́n máa ń gbà tí wọ́n máa ń sáma ń lò pẹ̀lú àdìsá nàbí sallallahu alaihi wasallam abúlé àti sùnmọ́ àbújá aláwọ̀ àmì ìjọ kan ànábì sallallahu alaihi wasallam ní láti ní ọdún náà aláwọ̀ ní masajid Allah ó ní ẹ má kọ̀ fáwọn obìnrin ẹ má kọ̀ fún káwọn àlọ́ sáájú lóòótọ́ ìwọ obìnrin ó lọ́lá ju ní tó bá ti tó bá pamọ́ ju ní kọ̀lọ̀ yàrá rẹ̀ tó bá ti yàrá ó lọ́lá ju kó kí ní pálọ̀ lọ tó bá ti pálọ̀ ó lọ́lá ju kó kí ní ní ìbàràǹdà lọ tòbí ẹ má kí wọn rẹ ní lórí ìdí ó lọ́lá ju kó kí ní mọ́tàlá àmọ́ tó kìíní bá wà lóò sáà fẹ́ kí òun mọ́sáàsì nínú súnà nàbí òsì tó ta tó àdìsí wa wá bẹ́ẹ̀ látọ̀dà nàbí ìsánú àwọn ọmọ ọmọ ọdún ọdún kàtọ́ àánú àwọn abúlé àdìsí ọmọ ọdún ọwọ́ ni nàmúlá òun à àwọn oníyẹ ọmọ mọ́sáàsì o wọ́n ní báyìí yẹtù àfi nà dáadé ká dáadé lánà wọ́n kà máa bìyànjú ti kẹwọ́ ni yóò máa yóò máa lóun jáde mọ́sáàsì yóò máa bí ti kẹwọ́ bí ọmọ ọdún kàtọ́ àbúlé ọmọ ọdún ọba yìí padà sí i olóhùn tó fún ọ pé àná ìsọlá wa lọsọlá mi kẹ ẹ má pọ fún ìwọ́n tó pọ̀ fún un láàbùkà lébù ká abàdà ní ìtú sọ̀rọ̀ sọ̀rọ̀ láyé. ìṣe ìbẹ̀rẹ̀ àkọọ́lẹ̀ pé ó má dùn ẹ̀ ọmọ abúládùn má sọ̀tọ̀ mọ́ mọ́ tí wọ́n lọ fún abúládùn má jáde láyé. pé òun àná ti sọ báyìí ìwọ́n wá sọ pé ìtàn àti ìyẹn má ṣe wò ó ṣe ó sì fi inú látara ó sì fi tó báwọn tó máa ń lò pẹ̀lú àdìsá ní ìwọ̀n báwọn lọ sọ́dà mi àwọn kórìíra rẹ̀ gán káwọn sàkọlẹ̀ nítorí ìbá ti sàkọlẹ̀ ọ̀rọ̀ anábì lọ́dọ̀ fún wọn nígbà tó yàn fún anábì mi náà ni àwọn láwùjọ wa lónìí subhanallah alẹ́kọ̀ọ́ pẹ̀lú anábì sallallahu alaihi wasallam dèbìkẹ́ àwọn nǹkan táwọn yẹn bá tó kùtù sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam àjùmọ̀ tó kiri àjùmọ̀ tàbí táàjì jẹ́ sílẹ̀ láàrin ara wa ẹyẹ ní fún alákòókò yóò kàn tá a bá kàwé ọmọ kan níbi ọwọ àti ọwọ àti ẹni obìnrin má jáde ọwọ àti akọ àgbàlagbà kan ọwọ àmì àgbàlagbà ló ń jáde ọlọ́ọ̀lọ́ yọ àbí táàbí náà bọ̀ ọ́n àbí ọwọ àpàdé ẹnìkan àbúrò ẹ̀ sì ọwọ àni lẹ́tò lọ́dún ọlọ́tàárọ̀ ọwọ àni bàbá wa ló ti fi nǹkan báyìí kí ló dé òfin rẹ̀ ó nílò lè wá ó kọ́kọ́ fi ilẹ̀ báwọn yẹn òkò ní ìgbẹ́ ìrọ̀lọ́ bàbá ló bá lò pa bàbá ó fi lẹ̀ àmọ́ tó bá tó rà níbi tó bá wà lọ sí lànà ẹ̀ẹ́n bẹ́ẹ̀ bá tẹ̀ léèyàn ó wá lè pa sí ó wá sábì ànábì tó bá wà lọ sí lànà tó lè lè pa nàbì yẹn ẹ̀ẹ́n àwọn èèyàn wá sábì ànábì tó bá wà lọ sí lànà lára àrùn ìpinnu sí ànábì tó bá wà lọ sí lànà ló wọ́n wá bá a débi pé wọ́n tún wá bá a débi pé ọba á ṣèwà lọ́dọ̀ àtẹ́bí sábà nílò síbẹ̀ lóòótọ́ wọ́n tún wá ṣèwà díẹ̀ wọ́n tún bá a nínú àwọn àdúgbò lálàáfíà tẹ̀síọ́dọ̀ àwọn yìí ní sámi bá ń bẹ láyé ni wọ́n tẹ̀kọ̀ létí pé ìṣó màdínà kálẹ̀ bí ànábì ẹ́ ìṣó màdínà já rẹ̀ lóbi bá ànábì ló ń tún kò tó máa ń gbé kókó tẹ̀ àmọ́ wà tó sá ànábì láyé má àwọn náà lọ lóyè wò nínú àwọn tíra àbí tùgbà náà jọ gbàgbọ́ bí tó ti mú irun rẹ tó ń kírun bí tó ti mú irun rẹ nípa bí tó ti mú àwẹ̀ rẹ tó ti mú gbogbo nǹkan ẹ̀sìn tí o gbàdọ̀ gbà wọlé òun ibẹ̀ náà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí náà wà. lẹ́yìn eléyìí táwọn yẹn ti wá sábẹ́ ànábì látara gbogbo àwọn nǹkan wọ̀nyí táàbí sábẹ́ ànábì sallallahu alaihi wasallam síbẹ̀síbẹ̀ náà á fi àwọn ìlú àwọn ìdílé wọ́n tún wá máa kó mi ara wọn lára rẹ̀. káṣí wàá tó parọ́ máa lọ́dún ìtàn tó sábẹ́ ànábì tẹbi táwa yorùbá náà máa ń wí òun náà ní pé bẹ́ẹ̀ bá ń sáàtì ẹ̀ sọ pé amúni amúni bíi mi àbí bẹ́ẹ̀ máa ń wí alamu ibu ni lẹ́nu yìí nítorí kó sèké ni ó fẹ́ jà mí papọ̀ mọ́ lágbájá ni tó èèyàn wá ta ọkọ̀ àmà nàbí sallallahu alaihi wasallam olóhùn dá lọ́gbà sí omijà mẹ́bí olóhùn tí oníṣòkòtò ń wò kálẹ̀ omijà mẹ́bí olóhùn ló jìbá olóhùn kọ́ òun fi tẹ̀lé àti àmẹ́bí omijà àwọn ìyàwó àmẹ́bí ó wá da ọkọ̀ àmà nàbí síbẹ̀ síbẹ̀ náà àtọ́wájú olóhùn tó nílé èyí pé rárá fẹ́ aláwòsàn nígbà wọ́n lẹ́nu bí ó sọ fún ọmọ máa ń ṣe tọ́lọ̀ náà bẹ́ẹ̀ mu kí wàá jáde àmọ́ ní lèmi lè ṣe ní lèmi lè ṣe wàláì àbílẹ̀ sọ pé láàmú àwọn ọmọ kọ́lẹ̀ bí mi kí wàá fi èyí wọ́n mímà ìlẹ̀ láàrin àtọ́ lọ́run sọ fọ́lọ́ pé <laughs> mo ní mo ṣe é ṣe wò láyà ẹ wò láyà gẹ́ ẹ tòwúrú àwọn eléyìí ti látara kí ni látara pé àtẹlẹ àwọn sálàfù àjọ wọn ní ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi ń sàkálẹ̀ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fi ń sàkálẹ̀ gbogbo tó bá ti so mọ́ ànábì sallallahu alaihi wasallam kọ́lá àwọn fámìlì ànábì wọn a tún máa ti àkálẹ̀ wọn lọ́tọ̀ yá fámìlì ànábì lè inú àkálẹ̀ sọ́mọdé fámìlì ànábì òun náà ló fà á pé gbogbo àná

ọmọ ìlú ló pàṣọ ó ti pe alaba tó jẹ bóòlù alaba jẹ alaba jẹ sànàbí ẹ ọkọ anabi sọ̀rọ̀ wa wà lọsọlá ní alaba lọmọ ìṣíwájú wa ọkẹ sọ̀rọ̀ fọlá ẹni tó bá jẹ ọmọ kékeré tó jẹ ọmọ kékeré báyìí tó jẹ ọmọ bábílẹ anabi sọ̀rọ̀ wa wà lọsọlá àwọn tàbí àná ti ọwọ́ anabi wọ wọn a kán wọlé ẹgbẹ́ àwọn ìṣòro kékeré wọn máa pé bí ẹ bá kó ní abala tàbí àti bí ẹ bá kó ní abala alẹ anabi tí wàá tẹ̀sí kiri nígbà tí yẹ kó ìlà ìlà bá mi sallallahu alayhi wa sallam. òun náà ló fà tó pé Ali bin Abi Talib nígbà tó fẹ́ fẹ́yàwó ó wá fẹ́ fẹ́ ọmọ ọmọ tàbí fẹ́ fẹ́ ọmọ Abu Jahal ọmọ Abu Jahal àbí ọmọ Abu Lahab ọmọ Abu Lahab ó wá fẹ́ fẹ́ nígbà tó wá fẹ́ fẹ́ ọmọ yìí ó fẹ́ fẹ́ létà ní ó fẹ́ fẹ́ lé ọmọ anabi sallallahu alayhi wa sallam fún wa anabi ó gbà fún wọn anabi yìí má fẹ́ ó wà á gbé ọmọ ọ̀tọ̀ ọlọ́run ẹ̀ ọmọ ọ̀tọ̀ ọlọ́run ó wà á gbé ìdílé ní papọ̀ máa ọmọ ìdílé ànábì sọ̀rọ̀ láwà lọ́sọ̀lá èyí ọmọ pé ìjọba máa ń ba bá fún ànújẹ́ ìmọ̀ bìbí ànújẹ́ ni látara bẹ́ẹ̀ àyùkú pa ọmọ ẹni ti tẹ̀ ẹ̀ ọmọ ẹni tó ti àbá ọ̀tọ̀ àná wọ́tà ara ó sì pé ní bàbá rẹ̀ nínú àlùkòrá so àwọn tàbí wọn a máa fi mí wọn a máa fi àpálẹ̀ ìdílé ànábì sọ̀rọ̀ láwà lọ́sọ̀lá àmọ́ àwọn ilé àti àbọ̀wọ̀ ọ̀nà ẹlẹ́kẹ̀ẹ́ta nínú dala'ilu mahabbati nabi sallallahu alayhi wa sallam wa madahiruha nínú àwọn ìtọ́ka ìpè apá màrí lára ìjà eléyìí fẹ́ràn nabi sallallahu alayhi wa sallam eléyìí ó kó alẹ́ sallallahu alayhi wa sallam tóbi lọ́kàn rẹ̀ ona ni tasdiquhu sallallahu alayhi wa sallam fima akhbar ona ni sani sallallahu alayhi wa sallam bá fún wa ní labari ìròyìn sani bá fún wa fún wa agbọ̀dọ̀ kama sọ pé rọlá nàbí sọlá wàlẹ ọsọlá ń bá kama sọ kọrọ náà òní bẹ́ẹ̀ tó ṣe ìdájọ́ nàbí sọlá wàlẹ ọsọlá àfààní usuli iman nínú àwọn tó jẹ ìpìlẹ̀ nínú ìgbàgbọ́ wọrọká ìzìlí àrọ ìta àtàwọn bíi tí imani tó dárogún sí àwọn tó jẹ àwọn tòbí nínú imani alìmánu bẹ ẹsìmàtì nàbí sọlá wàlẹ ọsọlá òun náà ní ká nígbàgbọ́ pé Allah subhanahu wa ta'ala ó ti sọ ànábì sallallahu alayhi wa sallam min al-kadhibi aw al-buhtan kò ní irọ́ àdàparọ́ kí wọ́n máa máa tó tó tó parọ́ ẹ̀dí bá wọn ti pé Allah subhanahu wa ta'ala ti pé ó ti sọ ànábì fún bẹ́ẹ̀ àwa la lè parọ́ ẹ́ a lè parọ́ irú irú dáa ẹ̀ máa pa àmọ́ bẹ́ẹ̀ bá parọ́ sí yíwọ̀n ìdíkì mọ́tẹ̀ náà ni yíwọ̀n ìdíkì àyíká lọ́wọ́ ẹ̀dá níta àwọn balùwà àwọn èèyàn mí náà nígbà tó sáà lẹ́sìn bá wà lọ́sọ̀lá àwùjọ wa lónìí òun náà láti ta pé ẹni bá jẹ́ àlùsùn náà eré yìí gbọdọ̀ lè ti máa ń kó gbọdọ̀ lẹ́sẹ̀ kẹta ẹ́ tí ẹni bá jẹ́ àlùsùn náà bá fẹ́ kí nìkan bá fẹ́ kẹta ní pín á dùn ó dùn bí ẹ ó ti gba ẹ̀ lálùsùn náà ẹni tí èyí tí gba ẹ̀ lálùsùn náà bẹ̀rẹ̀ ẹni kọ̀ndẹ́mù ẹ̀ tó gba ìlànà ìsúná ń gbórí òun gẹ́gẹ́ fún ẹ̀ òun náà ń gbórí tọ̀síwá tí òtí wá pé ìlànà ìsúná nìkì ajẹ́ pé ó lẹ́tọ̀ fún ọ lọ ti ṣẹ̀dá ìsìlámù tí wá pín sí méjì nù pé àwọn òfin ti àrùsúná ọ̀tọ̀ àwọn òfin tàwa yòókù ọ̀tọ̀ tó ti wá pín sí méjì rárá ní tó jẹ́ ó jẹ́ fúláàsì lórí gbogbo wa gbogbo mi lápapọ̀ fúláàsì ló jẹ́ fún wa tá a bá ti á bẹ̀ tán ní tó ti jọ́ náà tó ti jẹ́ èèwọ̀ tá a gbọ́dọ̀ débẹ̀ èèwọ̀ náà ló máa jẹ́ fún gbogbo èèyàn gbogbo ẹnikẹ́ni tó bá dé bẹ́ẹ̀ òun náà ti fi lè yọ gbẹ̀tẹ̀ ní bókàlùkù náà ti gbẹ̀tẹ̀ ní. Allah subhanahu wa ta'ala fún wa nínú al-Qur'an nípa anabi sallallahu alayhi wa sallam ó ní wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha sọ́dún méjì àyà ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ó ní wa ma yantiqu anil hawa ó ní anabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹni àwọn àti sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹni

àti Qur'an huma wahyan méjèèjì wá àyè ni méjèèjì wá àyè látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala inna nahnu nazzalna ilayka dhikra litubayyina lin-nas ma nuzzila ilayhim àwa lọ sọ zikiru kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam litubayyina lin-nas ma nuzzila ilayhim kó bá fi lè máa fi zikiru yẹn kó bá fi máa sàlàyé fáwọn èèyàn ma nuzzila ilayhim ní ká sàkàlẹ̀ fún wa. ayé àyè ti kó láti ẹ́ eh? àrí kínágbókọ̀ rẹ̀ àrí tẹ̀síìlì méjì sísọ̀kalẹ̀ méjì láàrí bẹ́ẹ̀ kò sí rọrùn kí sísọ̀kalẹ̀ méjì yóò wà ẹ̀yọ̀kan kékeré náà nàzẹ́ nàzíkọ̀ àwọn aláṣọ àlùkò àkàlẹ̀ fún ànábì ìtùbá yìí nàzíkọ̀ àti nàzíkọ̀ ìrẹ̀ yìí kó bá àgbélé máa sàlàyé àlùkò àti àkàlẹ̀ fún àlùkò àti mélòó wa ni tò náà ló fà jọ pé kò sí gàdá àlè yìí tó kí ó jẹ́ àkókò àgbélé àtẹ̀yìn bí ìlú alákọ̀ọ́kọ́ bí ti wà sún Allah subhanahu wa ta'ala fún alẹ́ náà ní súnà rẹ̀ ní wáhàyí láti lè bá a fi sàlàyé Al-Qur'an ní ìfọ́síwẹ́wẹ́. afáwa ní wàlùjàfà ń kúlẹ̀ jàfà ó ní òmùgọ̀ tó dé ògóńgó tí ń jẹ́ ìwò òmùgọ̀ tó fẹ́ tó ń gọ̀ lóko balẹ̀ kókòrò kó lórí kó bóyá ni pé ìwà kékeré tí ò sí ìwà kékeré tó fẹ́ tó ìtìhámuhu wọ̀tẹ̀síbí òhun bímọ àgbà kéèyàn wá kẹ́sí sànàbí kéèyàn kẹ́sí sí i sẹ́gbẹ́ ọ̀tọ̀ ní ìtìhám ọ̀tọ̀ ní tẹ̀síbí lọ́dọ̀ àwọn àbí lọ́ba ní rọ́jòló ń mùsàhà ẹni tá a ti fi ní bí lọ́dọ̀ àwọn olófin náà ni wọ́n lè léyìí sọ́sẹ́ẹ̀tì ní àbí wọ́n lè léyìí kírímínà ni ẹni jẹ́ sọ́sẹ́ẹ̀tì ní nàìjíríà náà tẹ̀sán máa ń àjẹ ẹni òkúti yẹ múlẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n gbómi wá fún ọ ó ní gbàtà bá wá bá ọ̀rọ̀ rẹ̀ débi tó wá rí pé ó wá jẹ́ kírísítà kankan wọn ni kó lẹ́sẹ̀ ó sì wá fìyà rẹ̀ jẹ́ àmọ́ ọ̀dọ̀ wá sí sí ìsè wọ́n sọ furasí ẹ̀ka furasí láfẹ́ ni wọ́n sì ti mú oṣù bẹ̀ pa yóò sì jẹ àdójú àti oúnjẹ tó bá dájọ́ rẹ̀ gan lọ síwájú mọ́tò tó kékeré síwájú mọ́tò dájọ́ rẹ̀ so ìyàtọ̀ wà láàrin méjèèjì pé kéèyàn wá mẹ́tíkà nẹ́ni pé o sọ sẹ́jà nẹ́ni pé ọ̀rọ̀ tó sọ yìí ti tètè rọ ni àbí kéèyàn wá gbogbo eléyìí ti wọ gbogbo ọdún sáà nàbí sọlá wà lọsọlá bóyá ní pé bóyá bá wúlò eléyìí sáà nàbí parọ́ tó eléyìí yóò gbé ẹ̀dá ní kóòtù islam nítorí pé kò sí tó máa ṣe ní islam náà ẹ̀ tó mú islam wá fún ìlú ìlú nírọ́ tó islam náà tó bá ń ṣe òṣìṣẹ́ ẹ̀rọ ni tó ní ẹgbẹ́ àwọn yóò jáde kó lóṣù ní islam torí kó ti kéde nítorí kó kú ànábì ni wọn. ìgbà ànábì ni wọn sọ ìpè ànábì nírọ́ sallallahu alaihi wasallam ní máa ń ṣẹlẹ̀ pẹ̀lú bilqawl ìsì máa ń ṣẹlẹ̀ pẹ̀lú kíni ìsì máa ń ṣẹlẹ̀ pẹ̀lú bilfi'l wa kadhalika billawazim ìpè ànábì sallallahu alaihi wasallam nírọ́ ní máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu pé ìrọ́ làwọn ti pa mí a yóò dín nàka lórí tó ń gbélé òun náà ló fà pé pé àwọn yẹ̀wò di àwọn ọ̀sọ́rọ́ ẹ àwọn yóò ní tòkì wálé mi wọn ni wọn lọ àdàbí pa tó eléyìí ẹni tó wílé mi yóò jìnnà ẹni tó bá wá láyà láyà tó bá wílé pé ọ̀rọ̀ táwọn ti sọ yìí irọ́ ni tó eléyìí kò sí ìyàpọ̀ ẹnu ń bẹ̀ lórí pé kíni lórí pé kúfúrú ni ó gbé ẹ̀dá tó mú ẹ. ìfà anábìlẹ̀ onírọ́ mi tó máa ń bẹ yanni bilifẹ̀ẹ́ pẹ̀lú tẹ́ pé anabi ká ṣe nǹkan báyìí àwa tó kéde àwa àwa pa nǹkan ti àwa ṣe pé kò sínú ẹ̀sìn kò sì bílẹ̀ òṣèré anabi ti ká ṣe tó ìtumọ̀ rẹ̀ náà ní ti anabi lọ àmọ́ sọ anabi lọ ọ̀rọ̀ eléyìí bilifẹ̀ẹ́ irú eléyìí àìsọ́jáde rẹ̀ lẹ́nu rẹ̀ kò ní jẹ́ ká sọ pé kí ni ó wà nínú àbí ọkàn rẹ̀ pé irọ́ lànà ti pa àmọ́ iṣẹ́ rẹ̀ tó ṣe ń iṣẹ́ tó kà anabi lọ́ọ̀ sùgẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni níbi kí ni níbi ìtàwáàzù àwọn nǹkan tó jẹ́ pé ó tú láti ní fún téèyàn sọ àbí téèyàn sè lápẹ̀júwe èèyàn tí Ànábì sallallahu alaihi wasallam tánàbí ní lan yufliha qawmun wallaw imra'atan abraham aw kama qala Ànábì ní jọ kíjọ kan Ànábì ní kò ní wòlí jèrè sábà fi obìnrin sábà fi kíni sábà fi olórí wọn kò ní wòlí jèrè tó ẹnì kan wá dé wọn ni wọn jẹ wọn ni wọn jẹ ìjàre ní ẹmọ dáná mi lóhùn kò sọ báwọn pé wọn jẹ ẹmọ dáná mi lóhùn ó wá ní obìnrin lè jẹ olórí náà obìnrin lè jẹ gọvnà obìnrin lè jẹ pẹrẹsidẹnt ó wá bá adébí pé gan kọ́dà àwọn sáyẹ̀nsì ti ń lẹ̀ gan bí làákàyè obìnrin gan máa ń tọ́ ọkùnrin lọ làákàyè obìnrin ó kún ju bí ọkùnrin lọ lẹ́yìn pé rọ̀rọ̀ wọn ní ti báyìí kò sọ pé ànábì irọ́ nípa ẹ́ àmọ́ ìlàwọ́ àti ìfọ̀hádà inú tó wà lára ọ̀rọ̀ yìí tí ò ṣeé yà fún bẹ́ẹ̀ òun náà ni pé àdìsá náà sọ gómìnà ìrètí olórí ó túmọ̀ pé rọ ni ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ nú kọ́dà bí ò bá sọ tò nírú àwọn làwájú báyìí nìyí àìwá gbogbo kí ni àìfi ìṣèdájọ́ lórí ẹni láti ṣe kí ni láti ṣàfà ọ̀rọ̀ wọ́n á fi ìṣèdájọ́ látara tó kí ni látara pé ẹni yóò ó ti kí ni á fi fàtàkọ̀ ẹ̀ pé kò kí eré yìí anábì sọ báyìí wọ́n wá sọ pé kí ni wọ́n sọ pé àwọn kan tó wí ní ìtàn ó burú gan irú ẹ̀ náà lásán ní ìtàn ní abdullahi bin umar káwọn yìí bá wà láyé lónìí kọ́ abdullahi bin umar ọmọ bíbí mẹ́ẹ̀ nítorí pé ọ̀rọ̀ ànábì ó ní àwọn ọkọ̀ mu àwọn nígbà kó kékeré lọ́mọdé àti àwọn òun abdullahi bin umar sọ pé òun ní dájú má òun ní sọ̀rọ̀ sí ọmọ kò sì sọ̀rọ̀ sí má nítorí pé lórúkọ ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àwọn ọ̀sán sòtú eléyìí ti ká wà lò láwùjọ tiwa lónìí ìtàwọn ti takò àti ìtàn táwọn yẹn fún ìtàdàbí òní gẹ́gẹ́ àbíkì rẹ̀ nítorí pé wọ́n fẹ́ ta fàrọ̀ nǹkan wọ́n ti ní wọ́n ti gbé ìmọ̀ ìwọ̀nù àǹtà ní sọ̀làwà ìsọ̀làm ṣe Buhari ó gba àbíkì wa pé bàbá bàbá fi kọjá pé wọ́n Buhari wa ní àlejò ní pé yóò pa ẹ́ tó kọ́lì yóò pa wá sí ìlú ó ti fòtí wáyà ó ti kọ́tàlá wáyà tó ti kọ́tàlá kọ́lì yóò pa wá sí ìlú wáyà tó ti kọ́lì yóò pa ó sì mà ó rọrùn kó mà nítorí súnmọ́ ni pé yóò àmọ́ nítorí kí ni ó sọ̀rọ̀ ìgbà láì kan nítorí kó bẹ́ẹ̀ nítorí kó bẹ́ẹ̀ tako kan rí. nítorí pé léyìí ti ṣe tí yóò yẹ rò pé ẹni dáhùn ní pé kò ní wà ní tí wagnu tí àlékún kan bá ti lé fún ìpìlẹ̀ kẹlímà túláàsì yóò ti kíni yóò lé fún ìtumọ̀ rẹ̀ náà kọ́tàlá kópa nígbà tó bá ti di kọ́tàlá lòun tó pa ẹ̀sìn náà tó ní méjì lába lọ́sọ̀rọ̀ yìí àmọ́ sẹ́yìn wá tó ní ilé yìí wá ti kíni kó wá tún lọ fún ìwú wá ní kó ní takò àti tàbí àwọn ọ̀sán àbáwọn sàmì náà èyí ti kẹ́yìn ní anabi sọ̀rọ̀ àwọn àdìsọ́ láti bàbárí gba wá pé anabi máa ń báyàwó rẹ̀ ló pọ̀ nígbà táwọn ìgbà ń ti háyìdọ̀ lọ́wọ́ ó ní bùkárí ló gbà wá ẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ ti kẹ́ẹ̀tì ní wàá lé yàn dún. ee bùkárí ló sọ̀rọ̀ nípa ìgbà yẹn nípa anabi sọ̀rọ̀ àwọn àdìsọ́ lám a àti bùkárí yóò fi ẹja báyìí ẹ má ka hadith rẹ̀ máa wo ẹ má gbọ́rọ̀ rẹ̀ máa wo ètò bẹ́ẹ̀ kẹ́ẹ̀tì nù. bùkárí ò sọ bẹ́ẹ̀ al-mubashara inú èdè lábáwá al-mubashara kalimatu musharaka gbólóhùn kan tó jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ó pọ̀ ilé ìtumọ̀ sáré al-mubashara ní máa jẹ́ kíni ní máa jẹ́ ìtumọ̀ al-jima' kéèyàn gbómi ìlú pọ̀ ní máa túmọ̀ mubashara inú èdè lábáwá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bàbá sọ̀rọ̀ ní màá túmọ̀ pé kí ẹ̀ má bóbìnrin lò pọ̀ àmọ́ kó bóbìnrin kéré mọ̀kàndínláàtò àwọn ìtìsíwájú ìbálòpọ̀ obìnrin kí ẹ̀ má so alùbáṣà ọ̀nà máa súnmọ́ rẹ̀ buhari buhari wa gba hadith wa wípé anabi sallallahu alayhi wa sallam hadith aisha wípé oníṣẹ́ni kẹ́ni nínú àwọn bá ti ń ṣe haidọ̀ lọ́wọ́ anabi oní káwọn òfin ní káwọn mú aṣọ káwọn lákùn káwọn kọ́ba gbogbo kíni ibi tó bá jẹ káwọn ti ṣe haidọ̀ anabi wa ti fi ní fún malibu aṣọ anabi wa bá a ti rí eléyìí ti ó wà nínú sunna anabi sallallahu alayhi wa sallam ní tó lẹ́tọ̀ọ́ mi bí àwọn yàrá bá ń ṣe haidọ̀ lọ́wọ́ àwọn yahudi bí àwọn bá ń ṣe haidọ̀ lọ́wọ́ wọn ò ní bá jẹun wọn ò ní jọ sùn papọ̀ níbi kankan náà wọn ti pé òun ga ti dẹ̀bi bá wọn. àgbà tí ìsìlámù dé ìsìlámù ò ṣe bẹ́ẹ̀ kò sí ìjà obìnrin bẹ́ẹ̀ tí máa ń ti háìtọ̀ lọ́wọ́ ìjà ìsìlámù náà ti sọ fún wa pé ìsìlámù kò làṣẹ ìlà nìka anabi ní gbogbo nǹkan lórí báyàwó rẹ̀ pé tí máa ń ti háìtọ̀ lọ́wọ́ ìlà nìka àmọ́ má ba alájọsọpọ̀ gẹ́gẹ́ sí àgbódì kíá kò sí ìwà bẹ́ẹ̀ dọ̀rọ̀ ní látara àlùmọ́bá àṣàrọ̀ kéèyàn wá ní buhari gba àdìsí wa ó ní anabi sallallahu alayhi wa sallam ó ní anabi àmà báyàwó rẹ̀ ní kò ní ti háyé lọ́wọ́ wọn ó ní kí ayà kan sọ pé fàtẹ́sílẹ̀ ní sá ẹ́ ìlà fìyí. sọ pé kalimatu haqqin òyìn dàbí halibaabi kuraani sọ bẹ́ẹ̀ lóòótọ́ buhari ní fàtẹ́sílẹ̀ ní sá ẹ́ ìlà fìyí ó ní ẹgbẹ́ sẹ́kẹ́ ní ẹ̀yẹ ara fáwọn obìnrin pàtó máa ń ṣe àìsàn yàrá ẹ̀ má bá wọn láti pọ̀ àjọṣepọ̀ ẹ̀ ẹtì bá sanu àwọn ìyàwó anabi anabi tó bá ń bomi ọwọ akuru díẹ̀ báyìí ọwọ akuru bomi anabi anabi tó dé ọwọ anabi tó haidọ lọ́wọ́ ni anabi ni haidọ tó kí lẹ́yìn sá ti yẹ ni anabi ni ọwọ kọlọ lóun ti haidọ haidọ ò sí lọ́wọ́ rẹ̀ ẹ ní wòlé ọmọ bomi kú anabi yóò jọ sùn pẹ̀lú àwọn ìyàwó ẹ wọn sì kéde wọn sì ní haidọ lára wọn kàn lè lágbèsè wọn eléyìí nílẹ̀ o sì yà pẹ̀lú bẹ́ẹ̀ wá fẹ́ torí èyí láti fi láti fi sako alimami Bukhari rahmanulah àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn nǹkan ní ìtẹ́sí máa gbọ́ táyà yẹn ó sì máa làgàrà ké èèyàn ló ṣe léyìí tí ò dọ́ bojú ó ṣe léyìí tí ò sọ kọ̀rọ̀ yàrá níta gbangba láti ṣe kéjì ni láti ṣàkó sunna nabi sallallahu alayhi wa sallam nasalullah al-afiyata àbáwá sọ síwájú wa wọ́n ní wàlíhàdà ذم الله المشركين إن ريت يا نبي نوي ونرى الله سبحانه وتعالى في قوم تجني قوم بيني وجه أنا أقول تعالوا بدري وأنا وما كان وما كان هذا القرآن أن يذكر من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين أما لك ولاني القرآن كيف كان سين ليس كين سين ليس جاهم سي الله الله سبحانه وتعالى قرآن ẹnìkan wàá jókòó kó wá lóbi kó wá lóhun kórọ́jọ kó wá lóhun mu alukur'an wàlá àti sọ̀tì kọ̀lẹ́bì bẹ́yìn ẹ̀yẹ́dẹ́ yìí alukur'an tẹ́ rí ó wá láti wá pé àwọn tí àtó ti wá síwájú rẹ̀ lódodo ni àwọn tí àtó ti wá síwájú rẹ̀ àwọn tọ̀rọ̀ àwọn ìdí ó wá sọ ní bẹ́ẹ̀ náà pé òdodo náà ni wọ́n mú wá ó wá fi ìrìnlẹ̀ fún wa ni wọ̀tọ̀sí làlìkìtàbí láàárọ̀ ìbàbí alukur'an ti wá láti fi ni láti wá ṣe ìfọ́síwẹ́wẹ́ ó wá ṣe ìmọ̀síwẹ́wẹ́ àlàyé ẹ̀sìn wa fún wa ní láàárọ̀ ìbàfin kò sí èmi inú alukur'an ni mi ò rọ́bìlì àlàmì látọ̀dọ̀ ọba gbogbo àgbáláyé òun náà ni alukur'an ti wá. ọba àlejò ọláwa tó síwájú ó ní amúyẹ̀kù olú nà sàrọ̀ àbí táwọn kèbèrè yẹn ń sọ nípa ànábì ló parọ́ ànábì ló mú kúrò ànábì fún ààrẹ àmọ́ wọn bí yẹn kúlù fáàtù bí sọ̀rọ̀ ti mi ní ìfìlì yìí ebí yẹn ti tèmi náà ní ẹ̀yin náà mú tó àkáwá tó dàbí ẹ̀dá tẹ ẹ bá gbà pé mi mú ohun àlùkò ààrẹ ẹ mú súrà káwá ẹ má mú ti alukurani wa ìyẹn bíi dínà sáà lèmi náà àjọ nílà ká yìí ẹ̀yin náà wà lò láká yìí kẹ wá múrú alukurani wa wàdí ọ̀húnmá ní sàtọ́ àtúnmí lónìlá ẹ wá pé àwọn tẹ ẹ bá wú sábà bá ẹ bá kálá ti pè yàtọ̀ sálà subhanahu wa ta'ala káwá náà yín lọ́wọ́ kẹ wá jọ alukurani wa nǹkan tó ń sọ àdìkú yìí tó bá yẹ kó bá tó kíni tó bá yẹ kó bá tó bá yẹ kó olódodo ní ìlú tọ́ ọba àdìgbọ́lá ní balikadabu bí máa lamu yọ̀ èyí tí wọn ò ní mọ̀ nípa rẹ̀ ìdí ìdí là ń tọ́kọlọ́ wọn ò dé wọn náà ń ṣe kíni wọ́n pe àlùbáàdì nírọ́ nígbà tí kíni nígbà tó pé làákàyà wọn ò dé bẹ́ẹ̀ wàlámà yà á ti ta'wiluhu kadhalika kadhaba alladhina min qablihi ó ní ta'wil alukur'an ìtumọ̀ alukur'an ìfọ́síwẹ́wẹ́ alukur'an àwọn wọn yóò ti kò tí ì dé bá wọn kò tí ì mọ ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ òun àlùkò àdúgbò pé kíni wọ́n wá pé alukur'an wọ́n pè ní rọ́ kàdáàlìkà kàdáàbà lẹ́nu ìmọ̀ ní kọ́bìlì yìí ìrẹ́ ànábì mọ́jọ́ dùn ọ́ wọ́n ti jọ bá òun jẹ wọ́n bara jẹ kàdáàlìkà kàdáàbà lẹ́nu ìmọ̀ ní kọ́bìlì yìí àwọn tó ti kọjá síwájú wọn báwọn náà ti ti kíni báwọn náà ti pé àwọn òṣìṣẹ́ wọn wọ́n ti pè é ní rọ́nù Allah subhanahu wa ta'ala wa ni fandur kayfa kana aqibatu zalimin ìrẹ́ ànábì sáà máa wòran wọ́n máa wòran máa wo bí bẹ́yìn àwọn alábòsí ti máa rí máa wo sí máa wo àpadàbọ̀ sí wọn láyé bí àti bá jọ̀ọ́ bíi àti yàrá so àwọn àyà yìí tá a kà yìí kò sí sí tọ́ka fún wa tó tàbí tó kéde tó tàbí pé ọ̀rọ̀ láti sọ̀rọ̀ wà lọ́wọ́ tó làǹbá mú wa fún wa túláàsì ni agbọ̀dọ̀ gbà á gbọ́ agbọ̀dọ̀ sako làbárí tí anabi sallallahu alaihi wasallam tí anabi bá mú wa fún wa so eléyìí nínú àwọn tọ́ka ni yóò máa tọ́ka fún wa pé afẹ́ náà anabi sallallahu alaihi wasallam níbẹ̀ náà wà hadith tó tó fẹsẹ̀ rí lẹ̀ alahadith mutawatir nuzulu Isa alayhi salam anabi Isa alayhi salam sára bí ní padà bọ̀ wá níbẹ̀ náà Al-Qur'an náà àmọ́ àwọn kan níbi náà tẹ́yẹ náà wọ̀ tẹ́yẹ kì èdè bá wọn wọn lànà ìgbà òní padà wáyé má wọn ni kò sí ike wà tó láyé má gbọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ gbogbo àwọn àdìsá níbi sọ̀rọ̀ àwọn àdìsá làwọn kì àwọn àdàánù àdàánù ni kí wàá lóbi kakó wàlláhi ibi dẹ́sí máa ń mọ àwọn oníbàjẹ́ nù bí yẹn bá ta kó nǹkan sọfọ oṣù rẹ ṣé àwọn náà bá ti sọ wá pé àlejò tó ní gbogbo ní padà wá nítorí wá fi ta kó ní pé o ti wáyé o ti wá o ti lọ náà nù kí ni o tún wá sí ma ẹ̀wù sẹ́ẹ̀dì wá nù kí ni o ṣé àìwá máa ń ṣe wàá ṣe rẹ òun náà ló fi wá sọ fún wa pé àlejò tó ní padà wáyé náà bó o bá máa ń ṣe wàá ṣe oṣù béèrè owó àti nípa rẹ sẹ́kọ̀ọ́ wá sí i ẹ́ abẹ́wò ni kò kéwù kò béèrè wá kò wá mà á kò wá látara bẹ́ẹ̀ kò mọ̀ dáhùn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ anabi sàlàyé bá anabi sáwọ́ ti wáyé anabi sàlàyé ẹ̀ ní mọ̀tò wẹ́wẹ́ bá anabi sọ̀rọ̀ ti wà ní. wọ́n ní ààrẹ ti dá bí láàlàyé ìlànà nàbí ọ̀bùdà náà òkè. anabi alukóhán sọ pé kò sí ẹnìkan náà wàá lè dìdá tí ó wà láyé ńgbà yẹn àyà àti kóso kí kó padà gbà anabi ìta gbọ́ tó ọdún ká lókòtà na ìjọba bakala sí dáyé mọ́tá yóò padà wá rí pé àwùjọ náà padà wá rí pé ah àti mẹ́ta lọ́kọ̀tà asa na àzánàbí ìta kọ́ lọ́nà wa àti ọmọ ọlọ́ọ̀tà pé jésù àzánàbí ìta kọ́ lọ́nà wa àwọn tó máa wà ń gbà wọn nìkú táwọn gbà mo gbà wọn àwọn sì kíni wọn ó gbà gbọ́ gbà wọn ó rí òkòdodo ọ̀rọ̀ wọn sì kíni wọn ó sì gbà gbọ́ àyàwó àwọn àti láwọn àdúgbò àmẹ́sì irú àyè látara kíni látara ìgbà nẹ́bí gbọ́ látara ìní ládàbí pẹ̀lú ọ̀rọ̀ alẹ́ sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá òun náà ní kéde fún àlẹ́ ìyọ́ ibi ọ̀rọ̀ tí ó bá sọ. ẹlẹ́ẹ̀kẹ́rin nínú àwọn àmì táàgì náà yìí pé á ẹni yìí máa fẹ́ràn àlẹ́ sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá nínú àwọn àpẹẹrẹ òun náà ní kéde ìtìbá ihu wọ̀tọ̀ àtìhu wọlé ìtìdá òun náà ní kéde máa tẹ̀lé àlẹ́ sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá kéèyàn máa tẹ̀lé lánàá rẹ̀ kéèyàn máa tẹ̀lé àtẹ rẹ̀ ìlànà tá ànábì sallallahu alaihi wasallam là kalẹ̀ tó nà ànábì sallallahu alaihi wasallam òun náà ní kéèyàn máa fi kéèyàn òun náà ní kéèyàn gbé síwájú kéèyàn máa kéèyàn máa lérí ẹ̀. afaani al-aslu fi af'ali nabi sallallahu alaihi wasallam wa aqwalihi annaha lil-ittiba'i wa ta'assi. ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ tá ànábì bá sọ àbí sẹ́dá nínú bá ṣe ìpìlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yẹn náà ni pé lil-ittiba'i wa ta'assi ó wà fún kéèyàn máa ṣe kéèyàn máa tẹ̀lé kéèyàn máa fi kọ́sẹ̀. àlejò kan sọ̀rọ̀ dálẹ̀ lásán àlejò kan ti wáyé wá jẹ́ lásán ní tó wà fún àlejò kìíní ká máa tẹ̀lé àjùmọ̀tò kìíní àjùmọ̀tò kọ̀tù. قال الله تعالى الله سبحانه وتعالى فقيل لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله سبحانه وتعالى في الأحزاب آية 1 قل لقد كان لكم في رسول الله أسوة حسنة ó ní pàápàá ìkọ́sí dáadáa ń bẹ fún yín látara àmọ́ ìṣòro wa wàlúù sọ̀lá ní ìgbà pé wá pé á ah, tala kọ́sí kí wàá jẹ́ kọ́sí dáadáa ànábì yìí láàmú kọ́sí tá a bá kọ́sí ẹlòmíì táwa ní ẹni tó kọ́sí ìgbóló ti ṣe ó kọ́sí ànábì náà ni ẹ̀yà kọ́sí ànábì náà ni sọ̀lá wàlúù sọ̀lá ọba àdìsọ́lá wa ní àríkọ́sí dáadáa ń bẹ fún lára ànábì sọ̀lá wàlúù nítorí wọn fẹ́ bọ́ lọ́n pàdé dáadáa lálùkì àmà nínú ọlọ́run tó sí i lálùkì àmà wàlíyà ọmọ ààfin ẹni tí ìyànà kan kọjú àlùkì àmà ń bẹ tó ń gbẹ̀sán sẹ́wọ̀n wàdákàrọ̀ lọ hẹ́ tẹ̀sí rọ kí ni ìdíkìnnì ìdí ìtumọ̀ náà ti àlọ́ sùhánù ọ̀tà lọ́pọ̀lọpọ̀ ẹni tí ó bá máa mú ànábì lórúkọ sí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yóò pé sí la àárító bẹ bá àwọn kan lọ́sùn hàn wọ́n dáadáa ìran kan orí rẹ̀ wájú ọ̀gbìn àlùkìyàmá àárító ẹni bá àwọn gbàgbé àlùkìyàmá ń bẹ fún òwúgbẹ̀ kan sẹ́wọ̀n àárító ẹni wà nínú àwọn tí máa ń segin ni àwọn tí máa rántí Allah subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà. قال ابن كثير رحمه الله الإمام ابن كثير nígbà tó ń ṣe tafsiru àyà yìí wọ́n ní hadhihi al-aya àyà tá a kà fara wa wọ́n ní aslun kabirun fi ta'addi bi rasulillahi sallallahu alayhi wa sallam fi aqwalihi wa af'alihi wa ahwalihi wọ́n ní ìpìlẹ̀ kan tó tóbi níbi ìkọ́sí ànábì níbi ìmọ̀ sẹ́kìnì ìmọ̀ tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam fi akọwari yìí níbi àwọn ọ̀rọ̀ rẹ̀ anabi yẹn ti báyìí aya yìí ìpìlẹ̀ ní fún wa pé báyìí bá ti yẹ ṣe ẹ máa yẹ wọn ẹ máa ṣe ni wà á fàárì yìí anabi máa ń ṣe ìta báyìí anabi yà ń ṣe báyìí ìpìlẹ̀ ní pé a tẹ̀lé anabi sallallahu alayhi wa a gbọ́dọ̀ máa tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam. وجاء في امر الله تعالى وجاء في وجاء امر الله سبحانه وتعالى في وجوب طاعه رسول صلى الله عليه وسلم gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a tún á rí àwọn àṣẹ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tí ń fa aláṣẹ fún wa ìgbé tún láti ní ká tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam fi àyà ti ń tẹ̀sí rọ ibi àwọn àyà tó pọ̀ ó pọ̀ gan ní alukur'an tí ń tọ́ka wa nínú ẹ̀ náà ní gbọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ní sọ́ọ̀tù nìta ayé ọgọ́rin ayé eighty ó ní man yuti'i rasula faqad ata Allah ó lẹ́yìn tó bá ti tẹ̀lé òṣìṣẹ́ ẹni tó bá tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam faqad ata Allah ìwé ńlá tẹ̀lé Allah subhanahu wa ta'ala òsọ́nà sẹ́yìn lè gbà tẹ̀lé ànábì òsọ́nà sẹ́yìn lè gbà tẹ̀lé ọlọ́run tí òní gbọ́dọ̀ ànábì kọjá òun tara rẹ̀ ni ànábì náà ní bíríìjì ẹ̀ ń tẹ́ ẹ bá ti fẹ́ fo tẹ́ ẹ bá fẹ́ kọjá bíríìjì wọ́n fẹ́ kọjá lódò láì sí afárá yóò já sódò rí tó Ànábì sallallahu alaihi wasallam wọn náà ní bí sáfọlọ tó kéde agbọ́dọ̀ kó kọjá sáfì dọdọ Allah subhanahu wa ta'ala ọwọ ni wa man tawalla ẹni tó bá ti wá yí ẹ̀yìn padà tó yẹ tẹtẹ yìí yàrá tó lóun ní tẹlẹ Ànábì sallallahu alaihi wasallam fama arsalnaka alaihim hafiza ìlà Ànábì àrùn ọlẹ́ni tó máa sọ káàkiri ilẹ̀ bó ti ṣe pété ayé ara rẹ̀ wọ́n ká ti sọ tiẹ̀ fún un ẹ ẹ́ wà má àlùsẹ̀nẹ́gà àlẹ́ yìí á fi bọ́ àmì ọmọ sọ wọn tí wọ́n bá ti sàlàyé fún wa òbí kárí ẹ́ torí pé ànábì sallallahu alaihi wasallam inú ànábì àmọ́ bàjẹ́ pẹ̀lú báwọn ò ti tẹ̀lé ẹ́ Allah subhanahu wa ta'ala wọn wá ń gbé balẹ̀ alákàbẹ́ àfihàn nàkàkà àlà àbáyé ńlá mi ò nínú bí hàdà hadith àtàkà yà ànábì sallallahu alaihi wasallam kó bẹ́ẹ̀ ni kó pa ń bẹ́ẹ̀ ara rẹ̀ gan látara pé wọn ò tá àgbà wọn gbà ọgbọ yìí náà ni látara pé wọn ń takọ látara pé wọn ń pè onírọ́ so àyà padà wá sọ̀kalẹ̀ fún anabi ìpè kele wà má alàbọ̀sù ní ìlà ìbàlá gbogbo yìí ìtò fún àwọn yàrá òyìnbẹ òun náà ní kò ṣiṣẹ́ fún wa iṣẹ́ wọn kílíà tó bá dúpẹ́ fún wọn tó bá o kílíà sí wọn ó ti parí ìwọ ti jẹ jẹ tó bá jẹ òbí dàgbé àmọ́ ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀ náà ni nígbà tí wọn ti jẹ jẹ olùsìnyẹjú rẹ fún wa o àwọn ló kù sí ká so àbá ni Allah subhanahu wa ta'ala ó tún pa wá bẹ̀rọ̀dì ìjà tànàzọ̀ yìí ila Allahi wa rasuli ti pé nígbà tí ọ̀rọ̀ bá dàrú máa lọ́wọ́ nígbà tá a bá ń ti fanfa máa lọ ìwọ lórí bẹ́ẹ̀ ẹnìkan ní òrí bẹ́ẹ̀ ó ní Allah subhanahu wa ta'ala káwá láti pé ká dá ọ̀rọ̀ ń padà Allah ká sì dá pàṣẹdọ̀ àmẹ́lí sallallahu alaihi wa sallam inú suratul nisa àyà ọba ó wa àti ar-rasul ẹ̀jẹ̀ ló ti tẹ́ ẹ̀jẹ̀ lánàá bí sallallahu alaihi wasallam wa ulil amri minkum ẹ̀jẹ̀ láwọn aláṣẹ nínú yìí. àwọn olùmọ̀ nípa àtọ̀sí èlú wọ́n yọ wọ́n ṣe ìsìnbáàkù ìdájọ́ kan jáde bíi ìsìnbáàkù làbẹ́ ìyọ ìdájọ́ kan tó lè kékeré ó wẹ́ gan omi ò ní àbí tó má fà jáde fún yàn wọ́n ṣe bá wò ó ní sìn Allah subhanahu wa ní àbí òun wọ̀ ọ́ ẹ tẹ̀lé Allah olùgbòlóhùn tẹ̀lé àfihàn olò ó wá ní wa àfihàn rasul ẹ tún tẹ̀lé ànábì náà nígbà tí ó wá kan ulul amr kò wá sọ pé wa àfihàn ulil amr ó wá ní wa ulil amr nìyẹn ìtumọ̀ yẹn náà ni pé ìtẹ̀lé aláṣẹ tẹ́ máa tẹ̀lé aláṣẹ yóò máa ṣe kíni yóò máa ṣe yóò máa jẹ́ pẹ̀lú tẹ̀lé tànàbí àtẹ̀lé tọ́lọ́ tọ́yìn fún Allah subhanahu wa ta'ala lè wà àti òwúlì amù yìí àwọn náà bá láti ẹ̀mí lọ́tọ̀ tí wọ́n lè máa pa wá tí ó sì máa takùtọ̀ lọ́wọ́ tí wọ́n takùtà nẹ́bí àbí tí òní sínú àlùkò àná tí òní sínú àlùkò Allah subhanahu wa ta'ala ní ẹ̀tẹ̀lítà lọ ẹ̀tẹ̀lítà nẹ́bí ẹ wá ẹ wá tẹ̀lé àwọn aláṣẹ lábẹ́ lábẹ́ tẹ̀ǹfà kan ọ̀tẹ̀ ń kọ̀rọ̀ mọ́ra yín lọ́wọ́ wọ́n kọ̀rọ̀ ju hu ila Allahi wa rasuli ẹ dá nǹkan yẹn padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹ má dùrọ̀ ayé lórí ẹ̀ ẹ má kéke ẹ má bùrọ̀ ayé ẹ dá padà sínú al-Qur'an wa rasuli tẹ́ bá wọnú al-Qur'an nìkan ẹdí akọ̀lọ́sọ́dọ̀ ẹ nígbà gbọ́ lóòótọ́ sí Allah subhanahu tí ẹ gbà gbọ́ tó ẹ dá padà síbẹ̀ dáadéka káyọ̀ ló àṣà ìdáwé la eléyìí ló lórí fún yín o òun náà ló ti dáa ju ní tí ẹ máa ti kiri tí ẹ máa tẹ́rì ìtọ́ padà sí. nígbà tí a bá sọ nígbà tí a ní sọlá wà sọlá ń bẹ tá a bá fẹ́ dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala alọ̀wọ́lò al-Qur'an tá a bá fẹ́ dá ọ̀rọ̀ sọ́dọ̀ ànábì bàtà tí ò bá sọ táwọn ẹbí bàtà tí o wá sí láyé máa kọ́ ibo la dà padà sí á dà padà sínú súnà nàbí sallallahu alaihi wasallam tó wà lápọ̀lẹ̀ fún wa táwọn tàbí ti kọ́ kalẹ̀ fún wa tábà wá dà padà sílẹ̀ ìbẹ̀ láti wá ẹgbẹ́ gẹ́gẹ́ yá nǹkan nàbí wíní bí Allah subhanahu wa ta'ala wíní. àfa wa ni wàtàwá tàwọn tó nùsùn nàbàwí yá pẹ̀lú hasi alàtìbá ẹbí wọ́tọ̀ àbí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ara wọn nasu ara wọn ẹ̀rí látinú hadith anabi sallallahu alaihi wasallam tí ń ṣe wá lójú kòkòrò lórí pé kíni lórí ká máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam káfí máa ti kíni ká máa tẹ̀lé àṣẹ rẹ̀ wọlé ìdáyìí bí adìyí káfí máa rìn lórí hádìyí rẹ̀ lójú ọ̀nà ànábì wọlé ìdáyìí bí sunnatihi káfí máa ti kíni ká máa rìn lórí sunna ànábì sallallahu alaihi wasallam wọ̀tà àdínì amrihi wọlé àyìhí káfí tó tóbi lọ́kàn wa àtẹ̀tàn ìbá pa ó ní inú ẹ̀ wọn náà ní gbólóhùn anabi sallallahu alaihi wasallam tó ní sallu kama ra'aytumuni usalli anabi sọ fáwọn sàábì rẹ̀ pé sallu kama ra'aytumuni usalli anabi ni ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí èmi anabi sallallahu alaihi wasallam ṣe kírun ibòmí anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ti máa gbogbo bẹ́ẹ̀ ti hajj látòkò délẹ̀ ẹ mú látọ̀dọ̀ mi o ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe rí kéènì anabi sallallahu alayhi wa sallam ẹ ṣe kéènì náà bá ṣe ṣe ni. ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ni a rí nu ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní fa alaykum bi sunnati ní sunna mi anabi dọwọ́ yín o ìlànà mi dọwọ́ yín wa sunna àwọn àrólè mi lẹ́yìn mi àwọn àwọn tí wọ́n wà lójú ọ̀nà tó tọ́ tàmẹ́sàkù bí ha ẹ jìrọ̀ mọ́ súnà tá à ń sọ yìí dáadáa o súnà nàbì ẹ gbá mú dáadáa wà á ju àlẹ́ yìí ha bí nàwáàjì ẹ wá di mú pẹ̀lú eyín kọ̀rọ̀ yìí ànàwáàjì ànàjùdá so àwọn míì sọ pé ìdáǹtò ní ànàjùdá òun náà ní eyín wájú àwọn míì ní eyín kọ̀rọ̀ ni wọ́n akọ̀rọ̀ ìtọ́ akọ̀rọ̀ òun náà ní eyín kọ̀rọ̀ ni nítorí pé tábàbẹ́ téyìn wò ní mí tí kan wọn ò sì jábọ́ èyí sọ̀rọ̀ ni bí ẹ bá fi iwájú di kan mọ́ tó bá kọ́ apá àtìgbà yìí bọ́ èyí ò lè fò máa kó jáde pẹ̀lú ẹ̀ nítorí pé èyí ìkọ̀rọ̀ ń dìbò fẹsẹ̀ múlẹ̀ dáadáa òun ìdí múlẹ̀ dáadáa ju èyí wájú lọ anabi wa ni ẹtì mọ́sùnà anabi sallallahu alaihi wasallam pẹ̀lú èyí ìkọ̀rọ̀ yín ẹ má jòjú sùnà anabi sallallahu alaihi wasallam ló jábọ́ wà ìyá fún wọn mọ́tàtà ti wó anabi ni ẹ wá ṣọ́ra fún àwọn àdáda àwọn nǹkan tuntun tuntun nínú ẹ̀sìn ìjọ òsínú ẹ̀sìn tẹ́lẹ̀ àwọn tuntun tuntun táwọn yẹn bá tẹ̀ ń kú wá ní kíbọ̀ mẹ́sì fa inna kulla muhdathatin bid'ah lókè ànábi gbogbo àwọn nǹkan náà bá tẹ̀ ń gbé wá tí o sinú ẹ̀sìn tẹ́lẹ̀ ànábi ní àdádálẹ̀ ni a kullu bid'atin dalalah gbogbo àdádálẹ̀ tẹ̀sí ní yányá àmì ni kò sí bid'atun hasana gbogbo bí àyányá dalalah ni àmì ni. قال الإمام قال الإمام الخطابي الإمام الخطابي رحمه الله قل إنما أراد بذلك الجد ìnáma àwọn dàbí dáadìka àlìjájá fi lùzú mi sunna ó yìí sáà nígbà lérò pẹ̀lú àdìdì òun náà ní seriousness àlìjájá ká serious gan fi lùzú mi sunna níbi kí ni níbi ìtẹ̀pẹ̀lẹ̀ máa ń sunna ànábì sallallahu alayhi wa sallam ká tẹ̀pẹ̀lẹ̀ máa gan ká sunna ànábì sallallahu alayhi wa sallam yìí ká ó ní fẹ́ ìlú man amsaka shay'a man amsaka shay'a bayna adrasihi gẹ́gẹ́ bí ẹni tó bá fi nǹkan sí eyín ìkọ̀rọ̀ rẹ̀ tó bá fi nǹkan tó bá dì mú bí ó ṣe sí ọ̀sùn pẹ̀lú nǹkan yẹn ẹ̀wẹ́ kò fẹ́ kó bọ́ ló fi dé wọ́n kò ní fẹ́ kó yanu tó bá ní yanu tẹ́lẹ̀ náà ṣe mí mí kò ní yanu nítorí kò fẹ́ kí nǹkan ò bọ́ ó ní bẹ́ẹ̀ ni ó ṣe síbẹ̀ lànà bìí síkìnì lànà bìí mú wá fún wa wà á sọ àlẹ́ yìí mani à ń lahu ayẹ̀ tẹ̀síà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nìyẹn máa fẹ́ yín dì mú dáadáa tó gba mú dáadáa kí ò ní fẹ́ kó síkìnì kí ò ní fẹ́ kó jábọ́ wàdálíkà àṣàdùmá yẹ so alhatọ́ọ̀bì wọ́n ní ọ̀nà tí ma ọ̀nà tó lágbára jù nínú tí ẹ̀ máa fi tẹ́kẹ́lẹ́ tí ẹ̀ máa fi kì í máa nǹkan tí ẹ̀ máa fi wá yí máa nǹkan ó ní èròjà nàná yóò ti kò hú bìmọ̀ kọ́ọ̀dì ní fábìlì pé pé ní tí ẹ̀ bá ti mú pẹ̀lú wájú ẹnu akọrọbata náà wulan wà á sàlám ti zà án ó súnmọ́ káwọn yóò gbà lọ́wọ́ yẹn ẹ́n ó sì sèkéne wà á sàlám ti zà án ó sì rọrùn gan láti sèkéne òun ló rọrùn láti sèkéne kó jábọ́ kó nínú ibi yẹn ti bẹ́ẹ̀ ti mú yẹn ó ní pàpà àtọ̀rọ̀ fún káwá tẹ̀lé àti sallallahu alaihi wasallam yìí ó ní nínú ìyá al-mithal al-hayy òun náà ní àpèjúwe al-hayy àpèjúwe tí ń bẹ nínú àpèjúwe tó ti kú yóò máa bẹ̀rẹ̀ ni as-sadiqu òun náà làpèjúwe òdodo li mahabbatihi ìpè á ẹ̀yìn fẹ́ ànábì sallallahu alaihi zada al-hubbu ẹ gbogbo gbà títẹ̀ bá ń zada ti sọ̀ ààbò ìtẹ̀lé ẹni wọn náà máa lékún ni láàrin máa fẹ́ràn yẹn nìkan tàbá fẹ́ tẹ́lẹ̀ bá fẹ́ràn yẹn débi kan báwo tó bá ní ẹni tí lọ kí ó sẹ́jọ́ ro ẹlọgbọ́ ẹni ní etí yóò sì lọ sí ìgbàlè ó fẹ́ràn ìfẹ́ ní ìfẹ́ òun náà ló dé bẹ́ẹ̀ tó nítorí pé gbàtí yẹn bá nífẹ̀ẹ́ yẹn kí ló sọ tẹ́lẹ̀ ìtẹ̀lé òun náà ó máa lé fún wàlíhàdà kọ́lá àgbà òjàl òun náà ló fà قل إن كنتم تحبون الله سوف نقول تبقى الله ذكر تبقى ذكر الله سبحانه وتعالى فاتبعوني يحببكم الله اتريني الله سبحانه وتعالى يتريني إليه في هنا نقول آية الامتحان آية الله سبحانه وتعالى بتدوها ونبيه wọn bẹ bọ ikọ jàmẹbi wọn wà láwọn fẹ́ràn Ọlọ́run fẹ́ràn Ọlọ́run Allah subhanahu wa ta'ala wa sọ ayà kàlẹ ṣe mẹ́ta wà á rẹ sọ fún wa ìjọba fẹ́ràn ọlọ́run lóòótọ́ o ànábì lẹ́ tẹ̀lé ọ̀dọ̀ ìlẹ́ lè gbà ẹ̀ lè gbọ́ náà kọ̀rọ̀ wá ẹ̀ lè gbọ́ náà kulé ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam òun náà lẹ́sìn fún mi òun náà lẹ́ gbà àtẹ ojú lé ó ní pàtẹ́bí àwọn oníṣẹ́ tó lókun lọ Allah subhanahu wa ta'ala fẹ́ràn yìí ẹ̀fẹ́ lakum dhunubakum yóò sọ pé ẹsẹ̀ yìí jì yín wallahu ghafurur rahim Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tí máa forí jìyàn òun náà lọ́ba tí máa kẹ́yìn. àbáwá ti sọ̀tọ́ àtú ká máa tẹ̀lé yàn ká máa tẹ̀lé ìlànà yàn samaratul mahabba èso ìfẹ́ ni èso ìfẹ́ ó dàbí gẹ́gẹ́ bí iye léṣo ni èso tí wàá so òun náà ní gbẹ́gbẹ́ ni òun náà ní atọ́ ha ká máa tẹ̀lé ẹni tá a bá fẹ́ràn torí pé kò sí inú tó bá làákà ìlú kára fẹ́ràn yẹn láti máa yapa àtẹ kára fẹ́ràn yẹn láti máa tẹ̀lé tò yóò kó tako làákà ìkan òun náà ló kọ́ àfa sọ pé wàhálà wàbí hàdà yẹ kó àdùsù àrọ́ ọ̀gá náà wá kọ́ ni ó ní ní sáà wà á ń ta tẹ̀sí ọmú ṣùgbà o ibòmí ó ní wà á ń ta tó tẹ̀sí ọmú ṣùgbà o ó ń ṣe Allah subhanahu wa ta'ala ọtí mi lẹ́nu rẹ̀ ìwọ tí mi lẹ́nu ń gbé lọ́wọ́ yìí wà á ń ta tó tẹ̀sí ọmú ṣùgbà o ó sì fi bẹ́ẹ̀rẹ̀ hàn wà á ń ta tẹ̀sí ọmú ṣùgbà o ó sì ń rò lọ́kàn rẹ̀ pé o fẹ́ràn Ànábì sallallahu alaihi wa sallam o fẹ́ràn Allah subhanahu wa ta'ala o ti tẹ dáadìkàlà amúrí tìlìkìyà àtìbàbí eléyìí yàní ìmọ̀lélẹ́ yìí ẹni tó ló fẹ́ràn ẹni tó ló fẹ́ràn tó wá sí kíni olóò fẹ́ràn rẹ̀ o tún wá ń tẹ̀ o tẹ̀ láti rẹ̀ eléyìí nǹkan tó sí kíni nǹkan tó lágbára tó ṣe nílé mọ̀ ni torí pé méjì ò lè papọ̀ láíláí ó tún wá ní làwùkáyàn ẹ̀kú buka sọ́ọ̀dì kan là àtọ́ àtàhù tó bá jẹ́ pé ìfẹ́ rẹ bá jẹ́ fẹ́ òdodo nílòótọ́ kò sì kò sẹ́ni ìdíkó máa fi ara sọ fún wa law kana hubbuka sadiqan la ata'tahu tó bá jẹ́ pé ìfẹ́ rẹ bá jẹ́ pé òdodo ni tó bá jẹ́ pé o fẹ́ràn rẹ lóòótọ́ tó fẹ́ràn Allah subhanahu wa ta'ala lóòótọ́ tó fẹ́ràn Nabi sallallahu alaihi wasallam lóòótọ́ la ata'tahu ọba máa tẹ̀lé ni ntaafi mọ̀ náà ni pé kí ni tọ́yọ̀ bàbá pé anabi sọ̀lá wà lọ́sọ́lá ló sọ mòlídì kọ́lá bì má pé wọ́n sọ ọjọ́ bí anabi sọ̀lá ń kó anabi jáde bí ọmọ yọ̀yọ̀ bí wà tẹ́tẹ̀ bí anabi tó yíwù kọ́lá tó fẹ́yàn fẹ́yàn anabi sọ̀lá wà lọ́sọ́lá báyìí ǹjẹ́ yóò tó fẹ́yàn fẹ́yàn anabi sọ̀lá wà lọ́sọ́lá òun náà ní fẹ́yàn máa tẹ̀lé ìlànà anabi sọ̀lá wà lọ́sọ́lá fẹ́yàn bá fẹ́yàn anabi sọ̀lá wà lọ́sọ́lá dáadáa kọ́dà yìí ò ní fẹ́yàn máa tẹ̀yà tọ̀ nínú tó jọ́ra àti tó jẹ sunna tó jẹ yanni tó jẹ bíi mustahasa nínú àwọn ìlànà Ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ lẹ́yìn ọmọ ìgbìyànjú láti tẹ̀ kété anabi sáà máa ń ṣe a máa ṣe ikú pa anabi máa ṣe so àìníjà anabi sallallahu alaihi wasallam tó òun náà láti ẹ̀sìn wa ṣe wádìí pé bàtà anabi wa ní a ṣe bẹ́ẹ̀ tá a bá wò ní ìyẹn ìpàdé tó táwa wà yìí tá a bá wò bàtà anabi wa ẹ̀yìn kíní kan ṣe kíní kan ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ kíní kan ṣẹlẹ̀ dẹ́ gbogbo ẹ̀ láàmà wa sọ nítorí kíní nítorí wọn àmọ́ pé kama tẹ̀lé àti anabi sallallahu alaihi so eléyìí bí láti dáadó inshallah tó bá ti jọ mẹ́jọ á mahabati nabi sallallahu alayhi wa sallam nínú àwọn dàlá inú mahabati nabi sallallahu alayhi wa sallam wa madahiruha nínú àwọn àpẹẹrẹ ìtọ́ka láàfin mọ̀ pé a ẹni ìfẹ́ la nabi sallallahu alayhi wa sallam lóòótọ́ ní tá a máa rí lára ènìyàn àbí Allah subhanahu wa ta'ala ọmọ sàfihàn nínú àwọn tí ó fẹ́ràn nabi sallallahu alayhi wa sallam tọkàntọkàn táà fẹ́ràn nabi sallallahu alayhi wa sallam pẹ̀lú wa àti iṣẹ́ ọwọ́ wa obì wájú náà àwọn tó jẹ́ pé wọ́n máa tẹ̀lé ìlànà nàbì sallallahu alaihi wasallam tí wọ́n ní yẹ kó bẹ́ẹ̀ nígbà kan innahu waliyyu dhalika wal qadiru alayhi hadha wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi wa sallam subhanaka allahumma wa ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Naam.

نعم نعم نعم اوكي اوكي اه ويا Thank you. أما يشاء الناس أما يشاء هو أن يكون يوم لا أعلم يوم لا يوم لا هذا لا Thank you naam ìbéèrè wọn alákọ̀ọ́kọ́ òun náà ni pé bá a sọ pé ànábì sallallahu alaihi wasallam kò jẹ́ kí Ali ibn Abi Talib oníkọ́mọ́fẹ́ ọmọ Abu Lahab gbígbé torí pé ọmọ ọ̀sá ọlọ́run àtọmọ ànábì ọlọ́run fún ọjọ́ wà nínú ilé kankan gbígbé pé eléyìí náà ó dé ọ̀dọ̀ àwọn tá a ti kéde àwọn tá a wà láyé nìyí náà àwọn àgbẹ̀ ẹni yóò ọ̀sá ọlọ́run ni àbí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ kan ni tó káwá mọ́ gbà pé ọmọ wa fẹ́ ọmọ ẹni yẹn nítorí ẹ̀ tó a eléyìí nígbà tó sọ̀rọ̀ wà lọ́wọ́ sọ́lá wọ́n fẹ́ dàbí wí pé nǹkan kan tó jẹ́ pé ànábì ó ṣe é tó jẹ́ káàkiri fún ànábì sọ̀rọ̀ wà lọ́wọ́ sọ́lá látara pé kí ni ó jẹ́ nǹkan ìsàn fún anabi sọ̀rọ̀ àwọn ọ̀nà aláǹfààní tó ṣe nítorí pé a rí ní ó wà lákọọ́lẹ̀ nínú àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ kékeré pé pé ọmọ wọn ti fẹ́ àwọn tó jẹ́ mùsùlùmí so nígbà yà anabi sọ̀rọ̀ àwọn àríwá sálàm gan nínú àwọn ìyàwó anabi òun ni umu habiba tó yẹ pé umu habiba yìí ọmọ abu sufyan bàtà anabi sọ̀rọ̀ àwọn àríwá sálàm fẹ́ habiba yìí abu sufyan ní kóńtà yìí ti kékeré ẹni bá mi sùn síbẹ̀síbẹ̀ náà ànábi fẹ́ ọmọ Habiba ojú ọmọ èdè yìí bọ̀dà àárín tó bá jẹ́ pé abáyé maslaha yàtí tó bá jẹ́ pé a rí pé yàtí mọ́sálà kan bẹ ẹni kéèyàn fẹ́ wọ̀ ọmọ báwọn bóyá ọmọ bíbí ilé wọn ti rí bẹ́ẹ̀ láwọn kankan tí wọ́n tí wọ́n máa ń ṣe tí wọ́n máa ń jẹ ọmọ ń pa àbọ̀ nínú ìlà kan tọmọ yóò máa rí látara kí ni látara tó tó bá fi lè fẹ́ wọn bẹ́ẹ̀ látara kí yẹn pẹ̀lú wọn. ìgbà míì wà yẹn lè máa dílé mi ìgbà yàrá tí bàbá ọmọ wa yẹ ayé látara pé tó ní sọmọ ìbá ìyọ̀ ní jẹ́ kó fẹ́ wọn bẹ̀ wọn nítorí báyìí báyìí báyìí báyìí so eléyìí yóò dájọ́ sẹ̀rí àkóso tó burú bẹ́ẹ̀ torí pé bàbá fẹ́ kíni orí orí yìí tó fẹ́ kí ọmọ ọmọ wà ní irú òṣìṣẹ́fà pápá jùlọ pẹ̀lú àwọn àgbà tó ti di tí wọ́n ṣe so eléyìí ní bẹ lára ọ̀nà tí Islam làkàlẹ̀ fún aláṣẹ tí òbí kó ṣe ẹ̀sà tó dáa fún ọmọ rẹ̀ kọ̀ọ̀tì eléyìí ká sọ yìí ìdàkejì ike kọ́mọ́fẹ́ ní tó ń ṣe súnà kò ní ma dá wà láyé láwùjọ fún wa kí a nígbà kọ́kọ́ rẹ̀ ṣe súnà yìí ká ànígbà láéláé ànígbà gbogbo oní súnà wà ní ní ma ń tẹ̀lé ilé obìnrin ní ma ń tẹ̀lé ilé ọkùnrin wọ́n bá ti kó bẹ́ẹ̀ ní tó fẹ́ wálé ṣe abáyé tó dé pẹ̀lú ìjà sẹ́ni tó fẹ́ ní láéláé lójú ẹ̀mí mi kọ́ so yìí ma ń tẹ̀lé sọ́kùnrin náà ìrora tó ah, bá gbé sẹ́ni tó fi lọ́kọ̀ rẹ̀ ní tó dànù bàtí so eléyìí kò lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n bá jẹ́ pé àwọn sọ̀rọ̀ ìpàdé nípòlá tó nǹkan bẹ lábúrú tó lè tẹ̀lẹ̀ sọmọ wa látàn pé èèyàn rí èèyàn lè kọ́ bíi nítorí pé àbúrú tí yẹn bá padà tẹ̀lẹ̀ sí yóò máa jẹ́ bàbíjọ fún fáwọn náà oṣù máa jẹ́ àbúrú fáwọn náà wallahu ta'ala a'lam. ẹlẹ́ẹ̀kejì nù béèrè wọ́n ní ayé Allah subhanahu wa ta'ala tó ní orí orí ó ní ayé Allah subhanahu wa ta'ala tó ní Allah subhanahu wa ta'ala máa dá bó bá ṣe wù ú onímọ̀ ajẹ́dá wá sí wù yahabu liman yasha'u inasan wa yahabu liman yasha'u dhukur Allah subhanahu wa ta'ala ní òun máa múyàn lẹ́bùn ẹni tó bá wù òun ó kún lẹ́bùn ọmọbìnrin ẹ̀ iná lóbìnrin lóbìnrin lóbìnrin òun máa gbìyàn tí ò ní bí ọkùnrin kankan wa yahabu liman yasha'u dhukur àsìkò àwọn òǹgbà míì yóò sì gbìyàn lọ́kùnrin lásán òní sóbìnrin bẹ́ẹ̀ àwọn olùdàwùjọ wọn kúrọ̀ náà wà ìnáta

kìí ṣe right tí mo ní ẹ̀tọ́ mi ní gbọ́dọ̀ fún mi ní ọmọ tí yìí ti bẹ ẹ̀bùn ni èèyàn lè bùn yẹn lẹ́bùn ní ìgbà àwa náà lè bùn ẹnìkan lẹ́bùn ká má bùn ẹnìkan tí èèyàn bò sí bẹ́ẹ̀ tí èèyàn bá ti tàn ọmọ wa ọmọ wa náà ká má bùn ẹnìkan bùn lẹ́bùn ká wá ká ká wọn ní pé ànábi ní rárá ànábi ní òlẹ́tọ̀ àmọ́ ẹlòmíì tí èèyàn bá ti fún ẹnì pẹ́lẹ́ yìí nǹkan ẹ má bùn ẹlòmíì kò sí kankan tó ẹ̀bùn lọ́mọ pé Allah subhanahu wa ta'ala tó wá dé kó pé òun náà lòun máa yà á pàdé wa bí obìnrin bí obìnrin bá àtẹ́lẹ̀ ní ma fún ẹlòmíì làbáàdì pé ìyàwó rẹ̀ bí obìnrin nínú rẹ̀ ó kàn bàjẹ́ ní pé èmi ah, ló tún bí lẹ́ka àrùn èmi náà ló tún bí so irú eléyìí nǹkan tí ò da ẹ̀ tó jẹ́ pé inú àwọn àjà ilé yà ni àwọn tó gbé nígbà tó ń bá bí obìnrin gbà wọn máa sábà máa káàkiri wọn gbẹ́jà níta lọ́sàn látara dìbò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ó ní ìtàmẹ́ta ó ní ìtàmẹ́ta lùmọ́lù ń bèèrè sọ́yìn ìṣìkà wà ìlà àjá àtìkà àwọn kẹrìhù ọlọ́mọ ènìyàn ó ní àmà ara kan sábàwà ní òru àmà ní sẹ́yìn òru ìmọ̀ lágbára kọ́yọ́ tètè dé tọ́yẹ bá tún wá dé kẹrìhù àkókò lè ọyẹ́ òun náà ẹ̀dẹ̀ bá mi kó ti láti sáànù máa bá ọ àwọn ọmọ ènìyàn á tẹ́lẹ̀ àmà àgbà ayálà ìmoore tí Allah subhanahu wa ta'ala tọ́lọ́ bá tún wá gbẹ̀lú ní lásán sọ ọkùnrin ọlọ́sùn wá rí ọkùnrin ọkùnrin tí ìtura ni yóò bèrè ni òun tó wà ló ń wó bèrè kù. tọ́ ẹlòmíì tí wọ́n bẹ tí Allah subhanahu wa ta'ala wà pa méjì papọ̀ fún yóò fún lọ́kùnrin yóò fún lóbìnrin. ní o tẹ̀lé láyà gbogbo àwọn kátà sọ yìí ó wà lára àwọn ànábì ọlọ́run lọ́run sì pé fáwọn méjì wọ́n yẹ jáde yẹ ṣáwọ́ àfihàn azẹ́lú nílẹ̀ tí òní bímọ ń bẹ náà ànábì ọlọ́run náà fún òbí ma báyà ń bẹ náà àwọn àbá ànábì táà lè fi àwọn ìlú òbí ma ó tún wọ́n pé lè nǹkan tó wù Allah subhanahu wa ta'ala ni ìtumọ̀ ayé àwọn ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ àwọn aláwọn kan láwùjọ lónìí àwọn àti pé eh, ó ní yàrá bùnú yẹ̀ṣẹ́ ó ní pé àti ló àbí <laughs> yóò ti eh, máa bó ẹ eh, ṣé yóò máa wọ àbí yóò máa ẹ ok so ẹ wípé àbọ̀ ọlọ́run máa ti ẹlòmíì ní abo ẹ náà ni pé kò ní láti rí ẹ kò sí lákàrí lọ́wọ́ rẹ̀ kò ní jẹ́ẹ́bẹ́ kò yóò máa kéwú lásán ni agbájá kò ní wíbẹ̀ jẹ́bẹ̀ lọ́wọ́ pé kú ó sì kú kò ní lọ́wọ́ <laughs> ẹ kò ní mẹ́rin lọ́wọ́ eléyìí yọ̀ wọ́n á ní ẹlòmíì Allah subhanahu wa ta'ala lóṣù kínní yóò ní akọ eléyìí ní àtàtà àtìrí yíyẹ òmàgéwù owó mọ́láwù jẹ mo máa sí ìyàtọ̀ sí sí gbogbo ẹ̀ yóò máa ni àmọ́ bẹ́ẹ̀ bá ta bẹ́ẹ̀ bá ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ yóò rè ni ó ní ayé àlùkò ẹlòmíì àdá ní kíni àdá ní àtìkìdá àdá lẹ́gbẹ̀ẹ́jì ìkìdí ògùn òun láti lọ́wọ́ ti ẹni ọwọ́ ni àwọn ìgbàwí wọn mọ́ dòtòrò àdáhùn wà iná àká mẹ́lòmíì yóò wá láti lọ́wọ́ yóò gbóná yóò gbóyà yóò kíni yóò yóò kéwù wà á kìnnà kó tẹ́lẹ̀ wàá jẹ́ kò kéwù kò tún ní <laughs> yóò <laughs> ẹ lọ àwọn nǹkan tó ń sọ yìí ti ṣe tó wà mẹ́sì gan ni ṣé kéèyàn ní lákàtí kó láti rí kéèyàn olóògùn ẹ̀rọ àti ṣé ń bẹ́ẹ̀ mẹ́sì ní ta tó ni ká máa sọ oògùn walaqad alimu lamani ishtarahu ma lahu bil akhirati sọ ó lẹ́ni tó bá ti lọ lè gba yìí tó bá lọ lè kọ́ yìí àbí ebi kura ni ló sọ bẹ́ẹ̀ níta àgbà gbọ́ mọ́ni tó yíwọn a wà ṣe báyìí pé ẹ àwọn afá kan nù wàlá ẹnìkan ròyìn afá náà ní ròyìn ta nítorí ẹkú fáyìn lẹ́kún ni wọ́n láǹfà yìí yẹ ọmú ńlá ọmọ yìí yìí wọ́n sọ fọlọ́ pé mo yìí kó o ṣe kó o bá ti wọ́n fẹ́ ẹwà ìlóbi ẹwà tí ẹ lè sọ fún bàbá yẹn ẹ pé a ẹ̀sán fífi mi lónìí bẹ́ẹ̀ bá ti sán lónìí ẹ má sàn án má a ó wò ó rẹ lọ́wọ́ mi <laughs> àbá mi tó yẹ kó bẹ́ẹ̀ tẹ̀lé rẹ̀ jọ fún tẹ́lẹ̀ náà ni wàá ní ẹ bá sàn án má sàn án kí ẹ máa gbẹ fọ ọ̀láyé mọ́tàlú àlá kí ẹ máa gbẹ fọ lọ́nà ìwé lẹ́yìn ní ti báyìí wàláyé azùnà bí ròyìn wa àwọn tó tún ti kú nípa táwa náà sì mà ike àwọn tó bá ti kú owó àtàwọn yẹn bá ti ń wòye wọn pẹ̀lú tí a burú wọn tí wọ́n ṣe wọ́n mọ̀ fìyà jẹ wọn nínú sàárè ẹtí bá máa ń sàbúrú tí wọ́n máa ń ṣe tí ò dáa ẹ wá ó yìnbọn pé á ah, nígbà tó ti àlàyé ìmọ̀ ṣe báyìí àwọn ọ̀dà tó ti máa làtà nípò yàrá yá nígbà wọn ṣe ni wọ́n sọ àbí tó kọ́ àwọn èèyàn lábúrú táwọn èèyàn wá ṣe nígbà tó bá ti ṣe orí tó dálẹ̀ so eléyìí lá máa fi wọ̀nyí ayé Allah subhanahu wa ta'ala àìsàlàyé máa wá rí níbi tafsirul Qur'an wa ìpè mọ̀sọ́dún tafsir bí dáhùn máa mú Qur'an òun náà al-Qur'an gbẹ káàbá yìí mọ̀tò án káwọn ní súnà nàbí sallallahu alaihi wasallam káwọ ọ̀dọ̀ àwọn tàbí ànábì tó yẹ pé àwọn ni wọ́n ti kíni àwọn ni wọ́n súnmọ́ ànábì sallallahu alaihi wasallam àwọn ni wọ́n tàbí sọ̀rọ̀ àti sọ̀kalẹ̀ káàbá yìí bẹ́ẹ̀ káwọ ọlọ́dọ̀ àwọn tó tẹ̀lé wọn ètò báwa mú ìfẹ́ nu wa àmọ́ wa lò làkàyà àmọ́ wa lọ gbérí àmọ́ wa fi gbogbo ẹ̀wé ra wọn tí ò jọra wọn so eléyìí ká bẹ̀rù ọlọ́run níbi ọ̀rọ̀ ọlọ́run ká bẹ̀rù ọlọ́run ká máa tara ọlọ́run ká máa tara rẹ̀ sí Allah subhanahu wa ta'ala ìbéèrè ẹlẹ́kẹta wọ́n ní tẹ̀síìtì ìtú ìtí ẹ̀sìn lọ́tún irú yìí tí alimam muhammad bin abu wahab rahimahullah yìí tí wọ́n ṣe ní jaziratul arab nílẹ̀ olùkùsù lẹ́lábáwá tí wọ́n ṣe gbìyànjú lẹ́lábáwá fi mọ́tò sáwọ́dí fi mọ́tò báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń tẹ́bọ náà lẹ́yìn bàtà náà ti lọ tán lẹ́yìn bàtà ẹ̀rọ ní ìtura ìjọba ti lọ tán wọ́n tún padà gbé ẹbọ ṣíṣe ọ̀dà tó máa ń gbà tẹ́bọ òun náà ní ká máa lọ bí sàárè ká máa lọ bí sàárè àwọn ẹni sama ká máa lọ bí sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ ká máa lè lè bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ ká máa lọ kíkà oríṣiríṣi wọ́n sì láwọn ìtẹ́bọ ìmọ̀mù àwọn ọ̀dọ́ abdulhab ó padà wá wá ó jẹ pé pẹ̀lú pẹ̀lú fọwọ́sowọ́pọ̀ ẹni tó jẹ́ olórí ìlú gbà ẹ ibnu àbí ibnu saud àbí naam ó wá ó wá fi ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ ìmọ̀mù muhammad bin abdulhab àwọn ń fi ìmà wọ́n ń sàlàyé wọ́n ń fi ìmà ṣe kí ni wọ́n fi ń kọ ìlú má ẹni yìí náà wá rẹ́ di pé ìmọ̀ nìkan ò tó ẹ̀sìn báwọn ń sùn pé á tún gbógun ọ wọ́n ní sẹ́yìn náà tún lè tẹ̀lẹ̀ lásìkò tá a wáyé ìrù náà lè tẹ̀lẹ̀ ìrù lè tẹ̀lẹ̀ ìrù lè tẹ̀lẹ̀ níta bá ti ní ìjọba pé pé ìjọba lóhun ìjọba ẹ̀sìn ni ẹ̀sìn bá wọn. tá a wá rí àwọn kan tí wọ́n fẹ́ máa dà lúrú tí wọ́n fẹ́ máa dá wàhálà lẹ́ lóru kí ìjọba wọn wá sí kí ni kó wá kó àwọn ìjọ pé tọ̀ àgbògbòjà àgbògbòjà wọn ò kó lè tẹ̀lẹ̀ olùkọ́ àwọn sọ̀rọ̀ àmì sọ̀rọ̀ àwọn ọ̀lẹ́kọ́lá ó ní àwọn sọ̀rọ̀ àwọn ọ̀tàlá ní orí ọgọ́rùn-ún ọdún kọ̀ọ̀kan ó ní yóò máa gbé ẹnì kọ̀ọ̀kan dìde ìjáde ìdílé àwọn òbí náà tí yóò máa ṣe kí ni yóò máa rí níwẹ̀ ẹ̀sìn yàrá ìtàwọn yẹn ti parẹ́ ní ẹ̀sìn ìdí wọn ti súnà tí wọn ti sọ di bídíà lójú àwọn èèyàn bídíà tó ti sọ di súnà àwọn kan wà á dìde wọn wà máa yànnà náà ẹ wà àwùjọ wa náà wà lónìí ẹgbẹ́ ìtọ́jú àwùjọ ẹ gbogbo àwọn bídíà tí wọn sọ di súnà tẹgbẹ́ ní ìjọba ṣe é nígbà yìí ó dùgbà tó tẹ̀lé àmì ìṣẹ̀lá wà lọ́sọ̀lá lẹ́bàá ń ṣe bìdíà àwùjọ ní ìjọba ìjọba ti ẹ̀ nígbà kàmí lọ wọ́n ní ẹ̀rọ àwọn ọmọ ìsàmẹ́ni ẹ à ń sàdúrà bó kú ẹyọ àti wò tiẹ̀ wá bẹ̀ rárá bá àwọn ọmọ dájú láyé yìí ẹ dàbọ̀ sunna anabi sọlá ọ̀rọ̀ sọlá nìkọ́ bíbí àná àmọ́ tó dáwọ́ ìjọba wà nídìí ó ti kẹ́sẹ́ kíni sunna fẹ́ di bíbí àfẹ́ di sunna ẹ wọ mọ̀lú di ìsè á àwọn táyì kí wọn ṣe ta mọ̀lú mọ̀lú láti jọ yìí ẹ wò tiẹ̀ fẹ́ anabi rárá tó wọ́n mọ̀ yìí pé àfẹ́ anabi rárá ti ta mọ̀lú di nítorí pé kíni nítorí pé bíbí àmọ̀lú di ó ti pákálá àwùjọ dé pé ó ti fẹ́ di súnà máwùn lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan láwùjọ tó tí nǹkan bá ibà wá ń ṣẹlẹ̀ ọlọ́run máa sábà wá sí ní ọgbọ́ orí ọgọ́rùn ọdún láti kí ni láti fi gbé ẹ̀rí sí àdìgbé kí wàá fọ̀ kí wàá fọ̀ wọ́n bí sẹ́kọ̀ọ́ wa ibùdó bá ẹ̀sìn ọdún ọ̀wúrọ̀ wọ́n bèèrè lọ́wọ́ nípa hadithi wọ́n ní kò ní hadithi yẹn tó lálàáfíà wọ́n á tọ́ ipá ti di bá lálàáfíà kalẹ̀ yóò sí ní kọ́rùn-ún táwọn abẹ́ẹ̀ sheikh wa ní àdìsó lálàáfíà ní mọ́sálà rẹ̀ àwọn àni ẹni táwọn wò sí pé ó jẹ́ mùjáde fún ẹ̀sìn ní kọ́lù táwọn yóò wọn náà wọn àni sheikh muhammadu nasiruddin al-albani tí ẹ bá wo sheikh takuntakun tí bàbá yìí ṣe tá a bá kó àwọn tí bàbá yìí àwọn tọ̀lọ́ fún wa ní iṣẹ́ tí wọ́n ṣe níbi ọ̀dúnṣe ṣe bá a bá kó jọ à òkété síra ni òkété síra ni tí tẹ́lẹ́tẹ́lẹ́ ò lè rù so àbá ìgbìyànjú wọn láwọn tí a ṣe mọ̀jáládá tó wọ fọ́tì ìyálà àwọn tí a kò kò kò ẹ nípa àdúgbò ànábì àdúgbò àwọn kan ní yóò lẹnu fún wa sọ pé ta ni àlùbáni ta ni ibùdó nsèmí ta ni ibùdó kìíní tó ní bàbá àwọn ìṣẹgbẹ wọn ọ̀yẹ́ ní àti kéwọn alága ń ṣe sí àpẹlẹbẹkẹlẹbẹ ẹ ti fẹ́ ní nǹkan ológo ni àlọ́ ń ṣe sí ibùdó bá ṣe sí àpẹlẹbẹkẹlẹ oyún ṣe sí sí àpẹlẹbẹkẹlẹ tẹ bá wọlé ẹgbẹ́ ìwà tẹ bá kó gbà ńdé àwọn tíbi ìfúnlájí náà máa kó gbà kàlá ògbà kàtínú kí ni màá wà láwọn tó sí àpẹlẹbẹkẹlẹbẹ tòun ojú dúdú nù so àwọn báyìí gbìyànjú ilẹ̀ so sókè béèrè wa pé Allah subhanahu wa ta'ala àtúmọ̀tò kí ni a máa gbé àwọn ẹ̀dídé ìgbé ìwà tẹ̀sídìí ẹ̀sìn wa ni ọ̀nà ibi tuntun ni máa gbà wá ìmí ìdíwá pẹ̀lú mímá láàmú fún sàlàyé rẹ̀ so ìmí ìdíwá tó yẹ pé yóò ní ìdíwá kékeré káfọwọ́ kún káfọwọ́ kún so ó lè ṣẹlẹ̀ náà Allah subhanahu wa ta'ala ṣe so irú ẹ̀ náà ló ti padà ṣẹlẹ̀ nígbà yà ayé alimami mahadi yóò jagun gbàyàn alẹ́ yìí sáwọ́ dé alayhi salam yóò ti kéwòn lẹ́yìn níbẹ̀ náà àyíká náà sọ̀rọ̀ àwọn àlùfáà lọ́wọ́ bẹ́ẹ̀ Allahu ta'ala a'lam náà wàlẹ̀ sọ̀rọ̀ àwọn àlùfáà. ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni pé ẹni tí èkí ń rárá ṣe pé wọ́n kàn sọ ní orúkọ náà ni wọ́n sọ orúkọ mùsùlùmí mùsùlùmí báyìí ṣe bá a sùn bí wọ́n ti di náà ni kò ní kírun kò ní sẹ̀ǹkan pa ẹ̀sìn ṣé ilé eléyìí ní ti báyìí àbóòlù ẹ̀sìn ti pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ àti òfin ní kójú pé bẹ́ẹ̀ bá pè kéde ní kéde rí so kéyìn ó fi ìmọ̀lẹ̀ kó má kírun rárá lọ́dọ̀ àwọn olùmọ̀ sáré tó sọ̀lá yìí tó rìn lẹ̀ wọn náà ní pé káfíìn ni ẹni tó bá fi ìmọ̀lẹ̀ kí tó ṣe àrẹ mùsùlùmí tí kàn jẹ́ mùsùlùmí pẹ̀lú kọ́ni ìdájọ́ rẹ̀ kó ti wà ń fìfèrè ni èyí wà á ṣiṣẹ́ tọ̀ bóyá kò mọ̀ bóyá ó rò bóyá kò mọ̀ bí òun ti ti pàtàkì tó yóò lọ sọ lẹ́kọ̀ọ́ ẹ̀ sàlàyé fún un kí ni ìdájọ́ ìdájọ́ rẹ̀ náà ti wẹ́ nígbà àwọn fìfèrè ni òun tí wọ́n bá bá ti kú lórí gbẹ́kẹ̀ kírun gbẹ́kẹ̀ kírun báwọn náà àníwẹ̀ àníkírun ti àníwẹ̀ o àti ní ti mùsùlùmí káàmù bí òun ti lágbára tó nígbà náà bí sọ̀rọ̀ àwọn àlọ́ anabi ni tó wà láàrin wa àti wọn òun náà ní kíni òun náà ní irun ó ní anabi yẹn tó bá sílẹ̀ ọ̀nàmọ̀tàrọ̀ ká ọ̀pọ̀lọpọ̀ sáfàrọ̀ àwọn aṣọ yẹn tó bá ti gbé òun lẹ̀ tí ò bá kí yàtọ̀ sí fíìmù fíìmù rárá ìgòkè lásìkò kéèkì ọ̀tọ̀ lílé yìí àbúrò yìí jẹ́ kíìmù rárá tó lílé yìí nìyí káàdùn yìí o kí Allah subhanahu wa ta'ala kó sọ wá kó nínú kókò. náà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ká máa jáná sí ìgbé bọ́yá téèyàn bá ti òun náà ní pé níta bá fẹ́ ká ẹ́ níta bá fẹ́ sàlàyé rẹ̀ ẹnìkan ó kọ́kọ́ ṣe kí ni ẹnìkan ó kọ́kọ́ ká ẹgbẹ́ bá wọn ẹni tí wọ́n fi máa ń ṣe níbi tó bá fẹ́ kọ́ àní alukọ̀ àdì àdì tí wọ́n bá ké lónìí ẹnìkan ó kọ́kọ́ ká tí wọ́n máa gbọ́ sábà máa ṣe àtúnṣe kí ọmọ wa bẹ́ẹ̀ máa wá káàtá wọ́n tẹ̀ wá sí nílé wọ́n tẹ̀ wá sàlàyé bẹ̀ so eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so àmọ́ kọ́ wá jẹ́ pé ẹnìkan yóò wá máa kà á tó wá kà á débi kan yóò gbó mẹ́ẹ̀ ẹ̀dí wà ní ètò àwọn kà á lọ ẹ̀hẹ́n tí ẹ̀hẹ́n tó eléyìí ń wasting of time ni nígbà tí yẹn gba àsìkò jẹ́ ni tí ó sì ní kẹsàn-án wúlò kàkà ẹ̀dí wà ní ẹni tí ń sọ̀rọ̀ náà nígbà tó kíni òun náà ní kó káyà fáwọn èèyàn ẹ̀dí wà ní eléyìí tí wọ́n bá débi fẹ́ẹ́ nìyí wọ́n tún wá máa tún wọ́n tún wá sọ títí kìlù jàmá yìí àwọn ajá lẹ́sìn mẹ́jọ tó bá kó wá wọ́n kálukó ṣe kíni ó tún wá máa ka òun náà ni wọ́n bá wọn débi pẹ́lú mi àwọn máa ka Kùránì bí wọ́n máa ka Kùránì máa ṣe Al-Kùránì subhanallah ibi orí pẹ́kì ni <laughs> wàláì ajára ti náà ló bá wọn débẹ̀ tó kò nídìí ẹ̀ èèyàn nídìí ẹ̀ ká ayé Al-Kùránì tún fáwọn èèyàn kan ti farabalẹ̀ ká máa gbọ́ ó tán ta nídìí náà nù tó ìlú eléyìí ti kò lẹ́tọ̀ọ́ wò ẹ̀dí bá wọn tó rọ ẹ̀dí bá wọn dábàá wò ní sè ẹni tó bá jálẹ́sì tó má jálẹ́sì tó bá sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹni o máa jáde lọ́sọ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹ wo ọ̀rọ̀ tí wọ́n fẹ́ gbọ́ ẹlòmíín bẹ́ẹ̀ gan ajáǹsì ló wà káyé ìdàrú pẹ̀lú ajáǹsì kò tẹ̀ ní gbọ́nẹ́sọ̀ dáadáa mọ́ gan ẹ̀dí bá mi so wasting of time ni ẹ̀dí bá ti wá àti tó wá àti bá mi tó sàlàyé bá mi bá bá bá ikú ti fi àtìlẹ̀ so ìwé ilé ìwé wọn tún fi ń sakọ gan ni tún fi ilé ìwé sakọ wọn kọ́lá àwọn aṣọ ti gbé gbé kọ́lá wọn bọ́ bẹ́ẹ̀ nìkan lóhùn nígbà táwọn ní bọ́ọ̀lù náà lè ra ní gbá bọ́ọ̀lù pé agbọ́gbé pílẹ̀yà kan máa bá dáadáa wọn àlọ́ lè sáyà ajá lẹ́sìn kan wá pé a ah, ajá lẹ́sìn <laughs> sẹ́ ó ní aláyẹ ohun oníwàá jẹ́ dídá àwọn òṣìṣẹ́ eléyìí wò níyì ẹ̀dẹ̀ wa rẹ̀ ọ̀bá ọ̀sán àlá náà subhanahu wa ta'ala